ọmọ pé owó ló ń bojú ọ̀rẹ́ jẹ. abẹ́lẹ̀ tàṣí èmi àti èyí sọ̀rọ̀ ẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi ní ọ ọmọ àǹtí mi ní ọ hmm. ẹni tó mú wáyé ṣé o rò pé kì í mú kan mọ́kàn. ọ̀nkú ṣe rí ẹni tí mo mú wáyé wọ́n jẹ́ ẹni tó lóòótọ́ gan-an. ní nǹkan kan aburú mọ́ wọn lọ́wọ́ rí wọ́n ṣe wáyé tẹ́ bá kówó fún wọn nǹkan kan ní sọnù bẹ́ẹ̀ mm. gbogbo tó bá jọmọ́ wípé wọ́n dáwó ládùúgbò owó ọlọ́dẹ ni owó nǹkan kan ni ọ̀hún la máa ń kó sí wọn lè kí ní stroke kí ní sórí òkè gorí àtọ̀ wọ́n jẹ́ni tó lóòótọ́ gan sa. ládùúgbò yín nù kò ṣe lọ́dọ̀ ọ̀run tiwa sàn jù mí lọ ni ọkọ sí ẹni tó jókòó jù mí lọ ẹgbẹ́ jù mí lọ. àmì rọ omi sọ pé mo jù yín lọ o. kí ló rí tó fi sọ pé àgbàlagbà ni wọ́n lójú mi. ọ̀nkú ẹni tẹ́ ń wo ìyá àgbàlagbà ni wọ́n tẹ́ bá wojú wọn dáadáa wọ́n ti age wọ́n jù yín lọ. àbórí àǹtí mi dàrú ni. wọ́n ah mọ́yìn mi Eh. ìyá tó bí mi lẹ́sàn yẹn. Eh, eh. mọ̀mọ́ ah, ebe mi lèmi láǹtì mi àbórí àdá ni nǹkan sọ pé ni nǹkan sí ọ ni mọ̀ sọ fún ọ pé kọ́ mọ̀ sọ pé èèyàn dàgbà mọ́ ọ sọ fún mi pé ó dàgbà ah, ẹ̀gbọ́n tó jẹ́ ẹ̀jọ̀jú rẹ̀ ẹ̀gbọ́n ẹni tí ń gbà gọ́kà yìí agọ́kà náà bí yín sí ni. ọmọ ọbẹ̀ náà ni mí sọ agọ́kà náà bí yín sí. ọmọ agọ́kà ni mí ah, ní ìdí ọparun agboolé bá a ṣe gọ́gọ́gọ́ àmọ́ sọ ọwọ́ sọ fún mi pé wọ́n da wọn ní wàkíwà sí mi. ọ̀pẹ́ mọ́ lọ́mọ ro mọ́ lọ́mọ ro mọ́ lọ́mọ fi sátọ̀ jọ́ọ̀jì igbe èèyàn kan ju èèyàn kan lọ. wọ́n jù mí lọ ní wọ́n ṣe wá sọ́dọ̀ wa. ẹ kò sí kò sẹ́ni tí ò lè yí fún un. ẹ ká lọ rọkọ ẹ lọ rọkọ ẹ lọ rọkọ kẹ mọ wa. nǹkan tí mo mú wá nǹkan tí mo mú wá fún yín náà ni pé kẹkẹ kẹlẹ bá mi ràn wọn lọ́wọ́ náà ni ìgbà tó pẹ́ ìwọn adúráìbà wọn mọ mọ́tò wà mọ́ ṣe wà ẹ́ kí wọ́n ní mọ́tò ten wọ́n á wà dáadáa wọn ní kò sí nǹkan tó máa ṣe mọ́tò yìí. yóò fi mọ́tò mẹ́wàá wọ́ra wọn. nǹkan tí mo sọ náà ni pé wọ́n bá yín mánéèjì mọ́tò yín dáadáa sà wọ́n bá yín mánéèjì ẹ̀. obis ọ̀nkù tèmi ní kẹ́ ẹ̀rù mọ́ títí ẹni tí mo mú wa lára. ẹyin ọ̀sẹ̀sẹ̀ yọ ah. pọ́ǹtì tó dànù mo lè ro tiẹ̀ mọ́ tiẹ̀ eh, eh, eh. àmọ́ pé káyọ̀ sọ pé kí n ro ti mọ́ ti ẹ ní kankan bí o ẹ mọ́ ro ẹ ní kankan o tí ẹ bá gbọ́kọ̀ tèmi fún yàn kò gbọ́dọ̀ kọjá tó bá dagun mọ́kànlá ẹ mọ̀ wulẹ̀ gbé wa mọ́ ìyẹn ní kẹ́ lọ ta o ẹ ti mọ mú owó ọjọ́ kejì kọ́ ni bóyá jẹ́ nu. ẹ bá jẹ mẹsẹńjà mi kò sí wàhálà ṣé wọ́n jẹ kankan tí ọpẹ. àwọn kòrò wọn ò lè jẹun òun yóò ṣe jẹun ó ti bẹ̀rẹ̀ sẹ́ni ìwọ lèmi lè sọ́ndé wo mo wá rí mo sì wá látàárọ̀ ní oṣù mi tẹ̀lé wọ́n rìn fọ́rọ̀ kan mo gbọ́ àṣebórí dùn mo wà mo gbọ́ nǹkan tó fẹ́ sọ. mo fẹ́ ní Sunday sórí dad me. níjọ́ mẹ́ta yìí àtẹ̀mọ́kọ́ tó tiẹ̀ ṣẹlẹ̀ owó kò tiẹ̀ dá lọ́wọ́ wọn ni kò ṣètò tí ṣètàn owó òróró mú wálé so àdẹ̀rù oúnjẹ jẹ tó bá ṣàkíyèsí gan mi ò fẹ́ náà kọjá bíbá iná torí kò sí wọ́tà máa fi oúnjẹ mo wá sọ pé bí akínwá rí ẹ ló lè fún mi lówó àlàyé wa kò ń jẹ́ pé owó náà sẹ́mi náà lápò bẹ́ẹ̀ yẹn ó ní ẹlẹ́gbẹ́ àdúgbò kan tọkọ máa dòbi sí mi lápò òun kọ́ ló máa jẹ́ kí n máa fi ìbí ọmọkùnrin so mo yẹ wàá sí ìwọ tó ní báàgbọ̀dì tí bá kàn gbẹ lọ fún fún ẹlẹ́gbẹ́ àdúgbò kan mẹ́ta mẹ́ta péré wàá lẹ́tà láti sẹ́ ń gbé ń gbọ́ nípa fífi kékeré ń bẹ̀rẹ̀ irọ́ sọ́dún bẹ́ẹ̀ kí n máa lọ máa ṣe hookup nìyẹn ó tẹ mọ pé mi ì súnmọ́ ọkọ mi láì kí n máa rìn rìn kú mi. Mm, mm. ó mọ kọ́ ọ́ ó làwọn ti gbọ́ lọ yáwó lọ́wọ́ ẹ̀ lónìí. sọ́dún dán má bínú. aláyé ó mọ kan ì máa fún ẹ bọ́ ó lẹ́gbọ́n àdúgbò kan ó wà lọ́rọ̀ gan-an aláyé aláyé ló máa sẹ́mi náà lápò tẹ́mi náà wọ́lá o lè wà lọ́dọ̀ fọjọ́ méjì. Sunday owó yẹn ni kò rẹ̀ kò lọ mú wá náà tó bá ti fún inú wa a máa san pélé lítà show do you understand bí nǹkan tiẹ̀ yóò fi lọ jẹun náà. gbé mi gbà fẹ́ fọkọ ẹ̀ la house tó ṣàkọ aláyé tá a bá a jọ. Sunday nǹkan tó ń sinú nìyẹn tí bá kò mú ẹ fún ẹlẹgbẹ́ kọlá àdúgbò wa láwọn máa jẹ lọ. mo ń bọ̀ ọ̀sẹ̀ báyà mo wà lákòókò o fẹ́ lọ mú wá lóòótọ́ bó kọ́ fíṣẹ́ ẹ̀dá mi dúró síbí. ó dà máa lọ gbà èrò tó bẹ̀rẹ̀ báyìí. súnlẹ̀ ìjà má bínú má. aláyé ta bá a jọ èwo ni pé pẹ́ẹ́dá pẹ́ẹ́dá dúró sí i. wá ṣé kí bá lọ mọ́ ni. ó dà má pẹ̀ ṣe kí ẹ o ah. ṣe má jẹ́ káwé okun gbé mi. àgbàdo parada ó dẹ̀ kọ́. jẹ́ lídà olórin o kò jẹ́ lídà olórin o ìbà ènìyàn ìbà ọlọ́run o ìbà ènìyàn ìbà ọlọ́run o ìbà ènìyàn ìbà ọlọ́run o. Àyìndé mo ló jẹ́ lídà olórin o. Ah, ààrẹ mú kí ló ṣẹlẹ̀? ẹ eh, mo ní kí n kó wo dìde fáwa ni sà bẹ́ẹ̀ ni sà. láago mẹ́fà. bẹ́ẹ̀ ni àná àti dé ni sà. irọ́ ni o <laughs> owó àná àti tòní. bẹ́ẹ̀ ni sà. three three five ó jẹ́ seven thousand. ààrẹ mú kó ní ṣubú dànù ọmọ lórí ọmọ bòrè ìrọ̀ ilé tó yà mí lẹ́nu o. seven thousand ló wà bẹ́ẹ̀ sà. tọ́jọ́ ò tí ì lọ tó ti pawó tó sì kó wá irú bí dẹ́fà bí irú tiẹ̀ sọ ọsọ wọn ọsọ wọn ọsọ wọn kálọ̀ míì ni wọn kọ́kọ́ fọkọ̀ ṣeré gbé káàkiri káàkiri káàkiri náà nígbà tán bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ sí wọn ò ní jẹ́ kó lùwà rẹ̀ ó sùn títí aago méjìlá alẹ́ wọn ò ní gbọ́kọ̀ wá tọ́lọ́kọ̀ ò bá sì rọ́kọ̀ ọkọ̀ náà ní ọ̀padà fún lapatẹ́ǹsì mm, ọkọ̀ ní ọ̀padà àmọ́ bí wọ́n ṣe ṣe ò ṣe dáadáa ìwọ náà ní pẹ́ lọ́kọ̀ lágbára ọlọ́run wọ́n sìn wọ́n náà kárí láì o ṣe dáadáa o ṣe dáadáa o ṣe dáadáa. ẹ kú ṣe lọ́sà. ọ̀dà ọ̀dà mọ́tò jọ mọ́jọ yí ẹ lọ́la o ó ti yọ àwọn dẹ́bà gidi rè ọlọ́run jọ pẹ́ lọ́wọ́ mi. àlàyé mẹ́ńbọ̀ lókè ẹ̀sìn ni mo rí ọmọ kan ó kàn kí ni pé àádọ́jọ́ ìgbèrí dápẹ́ ọmọ máa gbé mi tó kọ́ ládùúgbò. kí ló wá ń pọ̀ mọ́ ẹlẹ́kùn báyìí bàdàlà ni ó dà pé ni o. a jẹ́ pé mo ti dàlà náà pọ̀ ọmọlẹ́kùn nìyẹn mi ò ṣé ọ̀hún gbowó lọ́wọ́ mi ní owó tó gba iṣẹ́ náà lọ ṣe iṣẹ́ náà lọ ṣe gbowó àti pé wá Sunday mi ì fẹ́ àwọn ọmọ tó ń kó ayẹ mọ́ bẹ́ẹ̀ ká ṣe mí. èmi mẹ́gbẹ́ máa sọ. jí ká ṣe mí àwọn mo ti rí àwọn gẹ́ẹ̀kọ́ náà tuntun kó dàdúgbò yìí kó dẹ̀ mú bóyá máa ń wọlé sí wọn lára wọlé sí wọn lára kókó wá fèmí mi á fún wọn lówó gidi. àlàyé àlàyé èmi mọ̀ pé máa mọ mẹ́rin lọ sọ́dọ̀ pé ẹ fáwọn ọmọ tó ṣàkà ọmọ tó lọ balance mo kó tẹ́ kiri adótẹ́gbọ̀n ò ní gbá tẹ́ kiri. ìlú wa fẹ́ máa gbà. twenty k. ah ikeshi bless ló fẹ́ gbé wá fún mi ṣé ikeshi ló fẹ́ gbé wá ni. tẹ bá rí ọmọ ẹ ojú keshi lọ. mo gbọ́. tí ẹ bá rí ọjọ́ ẹ̀yìn èèbò àdìsẹ́ ah! èmi wọn fi style fọwọ́ jẹ́ la. mo fi style fọwọ́ jẹ́ la. ẹ̀yin tóbi bìbìrì so tún ju ìkẹ́ṣe lọ. ọmọ ẹ ní So ẹ bá a sọ pé ìkẹ́ṣe ti ń pákẹ́tì ọ̀dọ̀ tiẹ̀ dé pé òun jẹ́ star jí kọ́mọ yẹn náà gba fifteen k. àlàyé àlàyé ah mo ìlú lọ́bọ̀ ọmọ yẹn sọ ni pé ah mo máa lálàyé kọ́tẹ́ pé tó bá gbé súnmọ́ lásán ó máa dolówó lè ayé ló tẹ́gbẹ́ rárá o òun kì í jẹṣẹ́ kiri gbèsè lálẹ́ òun máa ń jẹ gbé pàpà tó ń gbé láti k ló fóun mẹ́pẹ́ à gbà aláyé tèmi kò ní fifty k lọ́bọ̀ ó sì fún ní thirty k mẹ́pẹ́ à gbé ohun tí mo thirty k bá gbà thirty k bíi ti bò jẹ́ kára tèmi kó o ṣe twenty k ṣe lára mo gbọ́ tí wọ́n bá ṣe patronize wọn ọ lè ṣe ten k ṣe ọ lè ṣe thirty k ṣe lára ló bá gbé ohun tí gbọ́ pé twenty k ní o tí kò bá sí twenty k kò sí ọkàn. tí bá ti fẹ́ twenty k sí àárọ̀ ọmọ tuntun. Ah, ah. ọmọ tuntun. ọ̀gọ́ dẹ̀ máa gbádùn mi lisi kọ fún mi ní two minutes kì í sáré jáde kí n máa fẹ́ twenty k. alaye alaye jẹ́ máa kí n jà. mo fèrè lọ́nà lónìí gbogbo táìpù táwọn èèyàn máa fi kékeré òun lè máa fi gbèsè. ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni kí n rọ́ bíi tiẹ̀ nìyẹn iṣẹ́ tèmi gbé ohun tọ́lọ̀ fún mi nìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kọ́tọ́ lọ́rùn ọ̀rọ̀ àṣẹ láyé. mi gbọ́ dáadáa dákun tún ọ̀rọ̀ ń sọ. mọ́tò lọ́wọ́ wọn ni mo gbà wọ́n mo lè yé bọ́ lóòótọ́ mo rán àwọn mọ́tò tí wọ́n tò báyìí mọ bí kí n fi bíìtì wọn sí ọwọ́ iwájú ọmọlẹ́wọ́ tọ́kọ̀ jáde sí mi iwájú báyìí tó ní kí n stop wọ́n dẹ̀ jáwé fún mi eighteen thousand naira. ẹ máa gbọ́ ẹjọ́ tó rò ó ní ìwọ ń bọ̀ ń tiẹ̀ mọ́tò wa wà nínú hold up àbí ìwọ wá ní pé kí ìwọ pẹ́ kọ́nà kó pẹ́ kọ́nà kó fi lè kó fi lè gba one way àbí àwọn fíyàwó wá pàdé rẹ wọ́n wá mú ọ àbí kọ́nà tí wọ́n pa jẹun tó fi gba one way kí wọ́n lè tètè rí owó pé àbí kówó lè pé ẹ kí èmi ó lè wọ gbèsè èmi tí mo lọkọ̀. ààrẹ mú orí ẹ ti burú orí ẹ ti burú dànù ni o ó ti ya wèrè gangan ni o. ẹ máa wo ẹ máa wo bí ọmọ tálíkà ṣe ń sọ̀rọ̀ ìwọ náà gbọ́ ẹjọ́ tó ń rò lẹ́nu gbọ́ ẹjọ́ àpà gbọ́ ẹjọ́ ẹni tí ó lè tó jẹ́ pé ó ti rò rẹ̀ pé kò lè sóríire mọ́ kì í ṣe pé bóyá ó rò rẹ̀ pé ò lè ṣe ni ò lè ṣe ni tí o bá sọmọ tálíkà tó ọjọ́ mọ tí ọjọ́ mọ ẹni tí ọjà mọ kankan nínú ilé ayé rẹ ẹjọ́ torí Ọlọ́run sọ yẹ kó o gbé ọkọ tèmi kó o ní fi àìwò gbà lọ́wọ́ rẹ o sì ń bọ̀ wá lé olórí láyà o ń bọ̀ wá lé wa bá mi ẹsẹ̀ yìí ẹsẹ̀ yàkà báyìí ná bíbí àwọn ẹsẹ̀ mú ọkọ̀ mi o kí ló tó sọ pé à ọyẹ tó lọkọ̀ yìí o kó ojú àdírẹ́sì ibi tí wọ́n ti lọkọ̀ fún wọn kí ìkan lára àwọn fíà o kọ́ mọ abẹ́mi gbọ́kọ̀ tèmi bọ̀ kí wọ́n sọ fún bó ṣe wà ń bí sọ lè mú owó alẹ́ fún mi ni ah, àbá ọmọ iye adúró owó iṣẹ́ tí mo ṣe kó tó di pé mo kó owó ọkọ̀ jọ ni àmọ́ iye ìgbà ni màá bẹ̀rẹ̀ sábẹ́ ọkọ̀ mẹ́rin tí màá mọ tú igba tó àwo tú igba tó àwo sọ̀rọ̀ pọ́n rọrùn ni sọ̀rọ̀ pọ́n rọrùn ni mo wá ra mọ́tò mo gbé fún ọ tán nígbà tó sì wá jọ́ tó ti wá ni mo ti rí súra pé kò só lóríire kankan nù ràn yín pé wọ́n gan ò lè ṣe ni mọ́kàn mọ́kàn tó ti torí ọlọ́run mọ́kàn wó pé ah, kí ọmọ làkejì èèyàn náà kéèyàn náà rọwọ́ ni àmọ́ ìrànlọ́wọ́ ti fẹ́ di bí mọ́ mi lọ́wọ́ báyìí nìsín kọ́kọ́ kọ́ wájú mi náà kọ́ wájú mi náà bíbẹ̀ kọ́ máa kọ́ lọ́pàá tí mo mọ̀ bó tó sì lọ náà tó lọ tó tó tó lọ náà ó ṣèfò ó ṣèfò tó dáa jù tó pure jù láyé àti lọ́run ní kọ́ lọ gbọ́kọ̀ mi wá bíbẹ̀ kọ́ kò síbi tó lè sásí lábẹ́ ọ̀run kò síbi tó jẹ́ sẹ́mi lọ ń gapá lọ sí wàmí kò sí ẹ má bínú kò sí ẹ dákun ẹ ṣàánú mi bẹ. mo fẹ́ lọ wá bóyá máa rí ibi tí ìyàwó ni ìgbà tí ó sì pẹ̀lú. ọkọ̀ kó wọn ajú mi sákálá bẹ́ẹ̀ mọ lọ ìwọ mọ lọ tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ọmọ èèyàn jù mí lọ tó bá jẹ́ tọ́ọ̀gì ọwọ́ mi ni wà tó bá jẹ́ tọlọ́pàá ọwọ́ mi ni wà sọ́jà mo mọ sọ́jà mo mọ civil defence mo mọ gbogbo military mọ lọ rògbò lè sá lọ. wọ́n mọ̀ pa ní mọ̀ lọ́mọlọ́. wàá bì ní wàá bì o ṣe gbé kan náà kọ́ gba ọkọ̀ mi tọ́ ma bí kí lóòní tó sú mọ̀ kọ́kọ́ mi wá mọ̀ kọ́kọ́ mi wá. tí bá fowó pé kéèyàn tiẹ̀ láàánú kéèyàn tiẹ̀ ṣáájú díẹ̀ ni ọmọ ọwà ń bọ̀ ṣé bíbọ̀ tó ń bọ̀ kí kówó lé ọ lọ́wọ́ ni ọrọ̀ ọjọ́ kámẹ́rà ààyè tàmọ̀ tiẹ̀. Meso, meso, la ń sọ̀rọ̀ jà díẹ̀ ní sọ aláṣọ díẹ̀ ní sọ onírú. àsúré tètè ó kọjá lé arìnrìngbọ̀nà yẹn ò lè sùn sọ́nà igi gogoro magumi loju, lójú òkèrè láti wò ó. Ooh, ooh, ooh, ooh, ooh. Bami no more me, kò dẹnu ọlọ́mọ ọlọ́mọ. Ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? Bí mo ṣe ń bọ̀ látọ̀kan ni mo ti ń rí tẹ́ ń dá sọ̀rọ̀ bọ̀. Kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n? Ìmọ̀ ló sọ̀rọ̀ sí mi torí eighteen thousand mo ń bá wa mọ́tò ni fíà ò dẹ́ gba mọ́tò lọ́wọ́ mi wọ́n ní kí n lọ mú eighteen thousand wa kò sọ lọ́jọ́ sọ síbi tán. Ah, ìyẹn ni tó gbé mọ́tò fún yín. Ọlọ́run gbọ́ eighty thousand ẹni mò ń wá kiri lọ́ba ètò náà. ẹ̀yin náà kò kú ọ̀dà rẹ̀ mọ́ ẹ̀yin náà kò kú mo ti sọ fún yín pé gbogbo ìgbà tẹ́ bá ti ní any problem ẹ máa jẹ́ kí n mọ̀ kí làwa fúnra fún yín náà wọn fi àyè òsùn láì mọ̀ wọn à ń bẹ̀ ẹ̀ ọ̀gá ló jẹ́ tẹ́ bá ti tẹ́ bá tiẹ̀ ti débẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ gbọ́n ẹ máa lọ ọbẹ̀ ń sìn tẹ́ bá ti débẹ̀ ẹ make sure kẹ́ ẹ rí sùlàìmọ̀ kẹ́ ẹ pè mí kí n bá sùlàìmọ̀ sọ̀rọ̀ ẹ má ronú and kẹ́ ẹ dẹ̀ send account yín sí mi máa ṣe nǹkan kan síbẹ̀ ṣe ti gbọ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ ó dà ọ̀sà ó dà tètè ó lé arìnrìngbọ̀nà yẹn ò lè sùn sọ́nà igi gogoro mágùnmí lójú òkè láti wù. Mr. Aremu Mr. Aremu. má wulẹ̀ tán ẹ̀ àlá ló ńlá reality gidi kò ń ṣàlá o eh. o lára reality gidi ni ó wà ń ta agent ni ọ̀ọ́ kí ni o sì wáyé pé gba ojú ẹ wọ́n ní owó ọdún kan àtàbọ̀ ni kò sọ̀rọ̀ pé kí n má pariwo ó ti wà ń bí èmi ò lè parọ́ mọ́ mo ti parọ́ sí títí tí mi mọ̀ kan tí mo fẹ́ sọ mọ́ ṣòṣìyẹ mi ì lè bẹ parọ́ mọ́ o kò bọ́ tàǹsì kó wá lọ bá sọ̀rọ̀. ọjà kò gbọ́n kẹ́bọ̀ wà ní ilé báàlù yìí ṣe báyìí ló bá mi bá. ó ti mọ̀ pé wà á nílé bọ́ta ó mọ̀ pé nàjọ́ sinmi ni bọ́sìta kó wà lọ bọ́ta o. a ti ń bọ̀ bọ́ta bọ́sìta. díẹ̀ tètè ó kọjá lé àyè ìgbàlẹ̀ yóò lè sùn sọ́nà. Eh, eh, ìyàwó mo dúpẹ́ gbogbo rọ́ṣẹ́ pa ó ti dópin lónìí ní Sàrẹ́mú owó lé mo wá gbà. ẹjọ ẹjọ. lẹ́yìn ọdún kan tó oṣù mẹ́sàn-án máa gbowó mi kí tó kú oyin báyìí lónìí. mo mọ̀ pé ti tra ìṣẹ́gun ẹ kàn fún mi nígbà díẹ̀ ẹ fún mi táìmù díẹ̀ ni máa sanwó ẹjọ tó. táìmù díẹ̀ kún ọdún kan àti oṣù mẹ́sàn-án. ó ti tó bẹ́ẹ̀ yẹn ní ah, tiẹ̀ mọ̀ ẹ má bínú ìwúgbẹ́ ló máa ṣàwọn bí máa sọ ẹ̀gbọ́n ẹjọ pẹ́ àgbo tí kú yọkọ̀ ò má sí ìwà làgbọ́ bí ìwà dúpẹ́. àwọn ah, ò lọ́rọ̀ lẹ́nu for now ò <laughs> lọ́rọ̀ lẹ́nu wọ́n ti parọ́ fún mi dáadáa ẹ̀ eh. ẹ bá mówó. àgbo tí kú yọkọ̀ ò má sí. torí ọ̀nà mo fọlọ́ bẹ́ẹ̀. Eh, little time wọ́n máa tó kú gbé mọ́tò wá báyìí sìn àwọn àkó ẹrù yín máa dà síta tẹ bá pọ̀ tẹ bá lẹ́yìn ò ní mú owó wá èmi náà fún yín problem nulẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mo ti gbọ́ sẹ́ ẹ obi ẹ kí àti ẹ yẹ má ṣe bẹ́ẹ̀. Ah. jọ́mọ̀ tó ń pè mí kí n bẹ dá sí kí ni kí n bẹ dá sí o ti bà pr mi jẹ́ ń bẹ̀ ìwọ náà gbọ́ nǹkan tó sọ èmi ò rọrùn lé mi ò lọ́rọ̀ lẹ́nu ìyá dúró mi mi ò lọ́rọ̀ lẹ́nu torí mo ti fi rọ́ mo ti fi bá yàrá mi jẹ́ ń bẹ̀ torí mo fẹ́ gbélé ọkọ̀ wọ́ọ́ o lè wá fi ti tiẹ̀ kó fi bà tèmi jẹ́ o kó fi bà mí lórúkọ jẹ́ o kó dẹ̀ sí nǹkan tó ń ṣe ẹ́ ọ̀lẹ yìí ni ọ̀lẹ ló ń ṣe ẹ́ onígbéraga máa gbá padà yìí o ti wà ń kọ̀ǹdíṣọ̀ yìí nìyẹn gbà fọ́lọ́hún o ti bá rẹ̀ situation yìí gbà fọ́lọ́hún ṣé àwọn tó wà station yìí wọ́n ń ṣèyàn ni àwọn tó wa ọ̀kadà ń ṣèyàn àbáwọn tó wa kabúkabú ń ṣèyàn àmọ́ ò lè wà torí pé o ti lówó rí o wà lówó mọ́ ń sìn ọlọ́run ló máa ṣàlàyé yẹn fáwọn ọlọ́run pé à mo ti lówó rí mi ò lówó mọ́ ń sìn ìlú owó máa gbọ́ mi jọ nítorí ọlọ́run ó bá ṣe máa ṣe rẹ̀ ó ṣe rẹ̀ o ó bá ṣe máa disgrace ààrẹ gbogbo street má disgrace èmi ń bẹ̀ èmi ní pr tó dáa tí o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kó lọ wá owó o ọ̀lẹ àfàjò alápá má ṣiṣẹ́. torí ẹ̀rọ ló ṣe wá ń fi ilẹ̀kùn gbà mí báyìí àdì ah, ọ̀nà condition ló fà á tí ó bá sí condition ni ìyàwó tí mo fẹ́ ó ń sọ̀rọ̀ sí mi ó ń disgrace mi lálọ́dún náà sọ tiẹ̀ ìyẹn bínú lọ báyìí sí wàhálà ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe. ẹ lo gbogbo ẹ̀nà olówà wọ́n tó bá jẹ́ kó ìwà ní jìnnà ò lè bá mi bíbá o ibi náà ibi tó wà láti fowó ṣe tí mo ti mo fẹ́ fi rẹ́ǹtì ẹ̀ ibi àmọ́ wà báyìí. ok ok ok ok ó ti dé bíbá ìtàn ok. Green screens. Alright. Green screens. Alright, Alpha. Bọ́lá mi kú so. Ọmọ ìyá mi ò lè ṣàánú I know my fault. Mo àwọn mo ti fọkàn bá kìí ṣe ṣàánú fún mi. Báyé ni yẹn, kò lè fọlá hàn mí. SARS lè dùn òkú ṣe é ṣàánú fún mi. Gbé mi ní ọmọ ìyá mi. Báyìí káyé mi bàjẹ́. Àlàyé ṣó ń wá ẹ̀. Ṣó ń wá ẹ̀ mi? Wọ́n ti tẹ́ ẹ̀mí lò tó ti wá sọ dísèpò tó jẹ́ pé o máa wálé àlàyé ẹ̀ẹ́ pé ẹ kìnnì kan ṣàánú mi ọ̀la ṣàánú mi ọ̀túnla ṣàánú tún wálé ní the same story kí ló ń ṣe é gan kí ló tún bẹ́ẹ̀ kí n ṣe fún ọ nígbà tó wádìí last time kí ni mo sọ fún ẹ mo ní kó jẹ́ kí n di ẹ̀rìn kí n gbé ọwọ́ bọ́lọ́dọ̀ wọn ẹ̀gbà kó mọ bó ṣe ń lọ kí n já ẹtọ́ onírárá o o ò ní ìyá o ò ní bàbá ẹni tí ò ní bàbá kò kí n dé aláyé jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ ìjọ máa tójú tèmi ń rí lóòrùn tí wọ́n bá ń sùn kí mm-hmm. ló máa mi fi ṣe àbí àbí ọba kí ló ń bá mi sọ gbọba aláyé má wọ èyí o mo ti sọ fún ẹ tó bá ní ìdòwò tó dé pé lóòótọ́ o ní ìdòwò èmi rédì láti kọ ẹ̀bọ̀n ṣe ìgbéyà òyìnbó rédì láti máa ó fẹ́ kí n máa fún ẹlẹ́jà tèmi ti pa bó ṣe máa wọ títí láì kó ṣègbè o aláyé tó bá rédì tó ti ṣetán gbé òkè o ó fẹ́ kí n gbé débẹ̀ máa gbé débẹ̀ ọ̀dúnrẹ̀ bọ̀dé kí n sọ fún ẹ one naira kò lè nígbà lọ́wọ́ mi náà please please o ṣé wọn méjì wọn máa ń sùn lálẹ́ ó ní tẹ́lẹ̀ ìfún lójú ọ̀sán ìwọ máa wá ìwé máa ya pépà máa ya ṣùfún ẹ bọ́ ṣé o mọ tí mo fèsì lálẹ́ àlàyé hmm, tó o bá ti rẹ́dì àwọn ọmọ nọ́mbà mi náà ó mọ gbogbo bí tó ti lè rí mi ó gbọ́ fúnra rẹ̀ lèmi. ẹ ẹ lọ ókè ọtún wà bẹ́ẹ̀ alright alright mú bọ̀. mẹ́sàn-mẹ́sàn là ń sọ̀rọ̀ jà díẹ̀ ní sọ díẹ̀ ní sọ àsúré tètè ó kọjá lé arìnrìngbẹ̀rẹ̀ yẹn ò lè sùn sọ́nà. àlàyé gbẹ̀ndàgẹ́jọ ṣé ẹ ṣé ṣé ò gbádùn. kí ló gbádùn ó fún mi lọ́sọ́jà ìtọ́kùn máa pa mí dànù àwọn ìtọ́sọ́kùn mò ń gbádùn ṣé gbádùn ni àbí yá ó là ṣé ṣé ò gbowó ẹ. owó kejì mo gbà owó tẹ pé owó tẹ pé owó ara rírun àti pé pátá lọ fún ogún lé ni. Eh, <laughs> ayé bàbá ọjọ́ ni òun kọ́ tó ṣe fún mi yóò tẹ o. <laughs> àlàyé ọtí pàwọn náà lẹkùn ni kò máa lọ next customer bọ̀. <laughs> onímọ̀lẹ́ ta ìmọ̀ ṣe ẹjọ́ fún ẹ ni. bẹ́ẹ̀ wé lọ́jọ́ eight oya six thirty six thirty oya wọlé. kí ló ń ṣẹlẹ̀. kò sí kankan tó ṣẹlẹ̀ kò sí kankan. bá tẹ sọ́jà àǹtí tó yẹ kó fẹ́ mi lọ sókè. mo mo ná appointment bí mi o. ókè yóò dáa kó dáa. èwo lẹ́jọ́ wèrè à ọ̀rọ̀ lálẹ́ pa wọlé kún ló wà lókè ni. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. àlàní pa wọlé kún alẹ́ ń gbẹ́rọ mú ṣé wàhálà bàbá tó pa ilẹ̀ kù. àǹtí ẹ wò láàrin màá ti kí ló ṣẹlẹ̀ gbogbo. Ah, ẹni yóò dára. ṣó yóò bẹ tì í ní abó yóò gò tì í kí ló ṣe fún yín. <laughs> ẹ ó ṣe máa lọ ṣe àlè torí kò jẹ. pàpà kó sọ. oyà níbo. Ah, Sunday irọ́ appointment àná. àná lọ sókè jọ̀ọ́ lọ. sọ̀rọ̀ à sọ aláṣọ díẹ̀ ní sọ onírú àsúré tètè ò kọjá lé arìnrìngbọ̀nà yẹn ò lè sùn sọ́nà igi gogoro mágùnmí lójú òkèrè láti wò. àǹtí mi àǹtí mi ó ti ń pọ̀ jù o mú wá lẹ́ni mú wá lọ́la ó ti ń pọ̀ jù àbí ẹ ṣáà ní kú sí ilé bọ̀dá rẹ̀ mu ah, ọkùnrin ò láǹkúrí tó yẹ ọkùnrin ò ṣe é bá jìyà ẹ má fojú ọmọ kékeré wò mí bọ́dà rẹ̀ mú kàn ní bọ́dì ni kò sí ẹ́ńjìnì kankan lára bọ́dà rẹ̀ mú àǹtí mi àǹtí mi ẹ wò bèrè owó lè ní bèrè owó lọ́la ó ti sú mi o ẹ ẹ ẹ ẹ fine ẹ ẹ sì dùn wò tẹ bá sì bọ́ sí gbòòrò ẹ wò bó ṣe lè wù kó kéré mọ́ ẹ sì máa rá àwọn tó máa láìkì yín tó dẹ̀ ti máa máa fún yín ní nǹkan kan kékeré kan láti fi máa tọ́jú ara yín láti fi máa maintain ara yín àǹtí mi. Hmm. tí bá lọ́rẹ̀ òye mi rọ́ ni mo pa àmọ́ ìrònú ẹ̀yàn ọmọ ọ̀sìn ni ìtòrò yẹn bẹ́ẹ̀ ni ní nǹkan kékeré tó bá ti ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ àti ìyàwó next thing ni ká bọ́ síta ká máa lọ nígbà tí mo ti dájú mo ti bí àwọn ọmọ tó dàgbà tó yẹn kí wọ́n á kúrò nílé ọkọ kí n fa àwọn ọmọ mi lẹ̀ èmi ò dúró nítorí ààrẹ mu o àwọn ọmọ mi ni mo fẹ́ mójútó mi ní jẹ́ kóbìnrin mi kò dókòó máa mú abọ́ kó máa fi kan ọmọ mi lórí. Hmm, èmi ò ṣe yẹn àmọ́rọ̀ tó sọ dà. ẹ ṣe o mo mọ̀ pé tí wọ́n máa gbọ́ pé àwọn èdè kan wà tán pè ní gbòòrò ńsìn tán máa ní sápàdé àǹtí mi sápá wà ah ẹnu tèmi náà gbẹnu mi dry àǹtí mi kò easy ah, mo wá lè ní mo wá lọ́la kò easy mo dẹ̀ mọ̀ pọ́rọ̀ tí mo sọ yìí kò ní tẹ́ yín lọ́rùn bọ̀ ọ̀ uh, uh, mo ṣáà máa sọ torí pé mo jẹ́ ọmọ kékeré sí kò ní kí n má sọ fún yín hmm. àǹtí mi owó tẹ̀ ń béèrè lọ́wọ́ mi ti pọ̀ jù ah, téèyàn máa ṣe yùnkúnyùnkún gan-an kínní náà ó rí bákan mi ò dẹ̀ bẹ́ẹ̀ lọ́n kẹsẹ̀ lẹ́yà kò sí wàhálà wo ṣe nǹkan tí mo lágbára. tí o bá ń ṣọmọ ìyá mi èmi ò ní bèrè owó lọ́wọ́ ẹ̀ mi ń gbé sára mi kọjá mọ́ṣáláṣí mo dẹ̀ mọ̀ pé ìwọ náà ló wà ní irú situation tí mo wà yìí hmm. màá ṣe ju bẹ́ẹ̀ lọ fún mi so tó bá máa ṣe oore ni kò ṣe tó bá dẹ̀ ní ṣe kò sí wàhálà. ọlọ́run ní jẹ́ èmi ò ní wà ní irú pọ̀tẹ́ wà ṣé pò lè òbẹ̀ wà hmm. ṣé lélẹ̀ kò sí wàhálà ẹ má yẹ kó wọ́n sí o ẹ má jẹ́ kó mọ́ ẹ lára àǹtí mi torí ẹ̀wọ̀ kọ́ ni pé wọ́n ṣe yùnkùnyùnkùn gan èèyàn ṣe yùnkùnyùnkùn ara ló fàbọ̀ sí orí bákan dé wo pé iṣẹ́ ọwọ́ mi ni mò ń ṣe èmi náà ṣiṣẹ́ kí n tó rówó ni àǹtí mi ẹ má bínú tó bá dàbí ọ èbú màá fi ní yìí bọ̀ ẹ má jẹ́ kó mọ́ yín lára. múra sí i ilé ni mo jókòó sí ire gbogbo wọn tuurutu wá bá mi ọ̀dẹ̀dẹ̀ ni mo jókòó ká ọlà gbogbo wọn tuurutu wá bá mi ǹjẹ́ mo jókòó mo ríre mo bẹ̀rẹ̀ mo ríre adíáfún òdì ọjọ́ tí ń sa ọ lọ sí di àkókò ó ní ire gbogbo dà wá o girigiri girigiri girigiri ibi tá a bá fiyọ̀ sí ibẹ̀ ní sunmi sí ire gbogbo dà wá o girigiri. gírígírí gírígírí ibi ọ̀ka bá jókòó sí ibẹ̀ ló jẹ́ rẹ̀ tí wá bá ire gbogbo dà wá ó gírígírí gírígírí gírígírí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n tọrọ owó lónìí wọ́n tọrọ ọlá lónìí wọ́n tọrọ ẹ̀mí gígùn wọ́n tọrọ àlàáfíà gbogbo eré ayé pátápátá kọ́ máa wá wọn kà látòní lọ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wájú bá gẹ́ran tẹ̀yìn gẹ́ èyí tí wọ́n wí lónìí ó dẹ̀gùn ó dẹ̀pẹ́ ó dàṣẹ tó ń tolúwọ́ tó fẹ́ǹtẹ̀ jùgbọ́n náà bí ó sì rí nu ṣùgbọ́n àmọ́ kan wà ń bẹ̀ o àmọ́ tó sì wà ń bẹ̀ lélẹ̀ ẹ dákun o ẹ ní sanku mọ́ yàrá lójú o sẹ́ẹ̀rì tẹ́ gbọ́dọ̀ ni bẹ́ẹ̀ fi inú rẹ̀ ọ̀bá tán ẹ gbọ́dọ̀ wọlé o bó bá sàárọ̀ ọ̀la lè fi rẹ̀ bá tó tán òun lè tó wọlé wa bẹ́ẹ̀ bá sẹ́ẹ̀sì wọlé pẹ̀lú èéfín ikú ni o òkú lẹ́lẹ́jà ta o kò jù bẹ́ẹ̀ lọ orí yín yọ sọ yín lọ yọ sọ yín bọ̀ o ẹ jẹ́ ìfihàn tán ẹ jẹ́ okú kẹ́ẹ̀ tó dé o. ìwà máa ló mọ́mọ́ ṣòkìgbẹ́ ìwà ọmọ ló mọ́mọ́ ṣòkìgbẹ́. ẹ kú oríire ẹ kú oríire ah! Ah! iṣẹ́ tá a ṣe fún yìí a mọyì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti ṣe fún tó jẹ́ wípé orí wọn ò sí lẹ́yìn rárá ṣùgbọ́n ẹlẹ́dàá àyà yín àti bàbá yín bẹ lẹ́yìn mélòó mélòó mo fẹ́ kà tí mo ti ṣe iṣẹ́ ìfún wọn tó pé a lọ́la rí ànírábọ̀ mọ́ ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ti bẹ̀lẹ̀ yìí ẹ wò mí wò ẹ tí ì lówó iṣẹ́ tí mo ṣe fún yín mo fi dá yín lójú wípé ẹ ní owó débi téèyàn lówó dé ẹ lọ́lá débi téèyàn lọ́lá dé bẹ́ẹ̀ lẹ́sìn lókìkí débi téèyàn lókìkí dé ah a ti parí iṣẹ́ ètùtù alẹ́ ànámọ́júmọ́ àárọ̀ yìí òun gangan lè parí ètùtù kẹ́ ẹ máa lówó lọ lóko ọwọ́ àkùsùgbọ́n kan o ṣùgbọ́n kan tó wà ń bẹ̀rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bá ti ṣetán tẹ́ ẹ wọṣọ yín ẹ bọ́ sáré ìgboro ẹ wá wá obìnrin kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ mọ́lé yín o ẹ̀yin náà ò sì gbọ́dọ̀ mọ́lé rẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ bá alájọṣepọ̀ bẹ́ẹ̀ bá ti lè bá alájọṣepọ̀ iná náà o kù bàbá ńlá kó ẹ jẹ́ ọkọ̀ mi rú ẹ wo bẹ́ẹ̀ bá ti bá alájọṣepọ̀ tán yọ kọ̀kọ́ máa wúkọ́ ńgbọ̀ bá yá yọ máa gbẹ lẹ́yìn gbígbẹ̀hùn ikú ló kù o ọ̀sán kan orúkọ ni ó jáde láyé tó bá ti wá jáde láyé báyìí <laughs> lówó tí yín bá dé lọ́lá tí yín bá dé lọ́kàn tí yín bá balẹ̀ kẹ́ ẹ máa náwó lọ bó ṣe wò yín ló kù. bẹ́ẹ̀ lọ bàbá tí mo bá gbọ́ yín ẹnìkan wọ́n mi láwọn bàtà jọṣepọ̀ ìyẹn ò ṣe problem fún wa bó nígbà tí màá bẹ̀rẹ̀ kíní fún wa èso fún akó máa la ẹ̀mí yàn lọ. Ah, ah. àbẹ́ẹ̀ máa gbọ́ béèrè àgọ̀ ń bí mi ṣé wọ́n béèrè lọ́wọ́ ni ní téèyàn bá béèrè lọ́wọ́ yẹn lèèyàn ṣàlàyé fún yẹn ó béèrè bó bá ṣe kó o béèrè ni wọ́n sọ fún ọ. Ah, ah. ẹ bàbá ṣé tá bá ti ṣe tán tẹ́ni ẹ bá ti kú aṣá máa lówó. Ah, ẹ mọ́tò káwọ́ àkàṣẹ́yìn wọn ẹ nígbàgbọ́ o ẹ nígbàgbọ́ o ẹ̀yìn ẹ̀sìn tí mo ní ẹ̀sìn owó de. agbélé dáfà mo nígbàgbọ́ pé a máa ní owó yẹn àmọ́ tó yẹn bá ti dé ṣé ilé tá a wà yìí máa wò máa wá kọ́ mi fún wọn èyí tó bá ìgbà mi òun máa kọ́. <laughs> ẹyin ọ̀kàrí ọ̀kàrí lóòótọ́ béèyàn bá sọ̀rọ̀ fún yàn ó kéèyàn fẹ́ mi ìmòrè ẹyin ṣùgbọ́n èmi ò fẹ́ mi ìmòrè yín ìwọ̀n bá dẹ̀ ti fún mi ó tó mi tówó bá ti dé tọ́lá bá ti dé ẹ má wulẹ̀ sí yọnu ẹ má lọ ó ń darí fún yín ẹ kárí tẹ́ bá lè gbà kí àtúnlẹ̀ yín kọ ṣe bá lè ra mọ́tò fún yín. irọ́ o ah, irọ́ irọ́ irọ́ ìwọ̀nba tẹ́ ẹ ti fún mi ti tó sẹ́yìn mọ̀ pé díẹ̀ tó ní nǹkan rẹ̀ ó ti tó <laughs> ó ti tó ẹ káre ẹ lẹ. ló máa ma ṣòkìgá máa àkọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú lókà káàṣì lókà mi tí ọ̀dà bá sùn mọ́ àtọ̀ mi wá sí i ìgbẹ́rẹ́ ní sọ fún un bàbá ọmọ mẹ́ta la from one location to the other ah. but before then ẹ get kí n kọ́kọ́ introduce ọ̀rẹ́ mi bó ṣe wà ìjáde àgbẹ̀rẹ̀ sí school pẹ̀lú though sometimes as in ó máa ń ṣe àwọn kankan bí ọmọ ọmọ mi ò dábìlà so bàtà I ń school yẹn yẹn sáà wàá ti tètè wọ́n school all of a sudden ni will go náà ṣáà nù but now. tell you to this same person tell you in the next three days I will be fucking rich. wow of sọ̀rọ̀ billion. Mm. be not B B in Dallas hey my god bí mo tiẹ̀ ṣe ń bu ọ̀rẹ́ yín mo ti fọ́ fọ́ọ̀rọ̀ yín mo ti kò jẹ́ mo ti la. bẹ́ẹ̀ lórí ẹ̀ kàn dà. rọrọ ọ̀rẹ́ mi. kàn dà ló ń sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ owó tí ń ṣe. ṣe tọ́lá máa ń sọ lẹ́kì ẹ̀ka tí ó bá ti lówó láyé ìgbóhùn lẹ́yìn tí mo máa ń tọ́pọ̀ ìgbésẹ̀ tí mo ti gbé nǹkan dáhùn ìsọ̀kò ìdí fọ́ fún mi. ọkùn ṣẹ́yìn mọ̀ kó lówó ṣe ọmọ ọkọ mi. bẹ́ẹ̀ ni lọ́wọ́ kò sódùn iṣẹ́ tẹ̀ rírú ẹ̀mí yìí nínú òní spec tó bá ṣàtìlówó lọ́wọ́. bẹ́ẹ̀ ni òkàn mi. ọ̀rẹ́ mi máa sọ̀rọ̀ jù kẹ́yìn mọ̀ tó lówó láyé mọ̀ ibi tí kò sí wọn kò sí ọ̀rọ̀ tó bá wà àwọn girls máa ṣù kí ló tẹ̀lé tẹ̀tẹ̀ kó já wọn kó já fọ́jú kó tó a máa tún máa ta ẹ̀sọ́ ṣẹ́rí tọ̀ bẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀. Ah, ìyípo ó ṣe ọkọ bíi olóríire àlùbáríkà ọmọ owó rèé owó rèé o wò ó ẹni tó fún ẹ lówó yìí gbogbo ibi tó bá ti ń rí owó báyìí ọlọ́run tí ọba máa máa bùkún ni a máa lówó sí i kí lè máa fún ọ. àmín ah. àmọ́ mi yóò tẹ̀ tí nẹ́ni tẹ̀ tí bá ti ní ìdòwò kó wa máa bá wọn. wọ́n wà bẹ́ẹ̀ ọlọ́run kò máa ń dìídì fún yàn láláàánú kan tí ò ní rò wáyé tó kàn máa ṣe láàánú ọlọ́run máa bùkún ọlọ́kọ mi ò ṣe mo dúpẹ́ mo ṣe mm. ọlọ́run má máa bá àwọn ẹ̀jẹ̀ ń bẹ̀ o a lè máa rówó ṣùgbọ́n. Ah. ìyá tó bí ìyá tó bí ìyá tó bí kí ni nǹkan tó ń ṣe hmm. yorùbá sọ pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé ó dẹ ó mọbi tó ọmọ ti rówó ó dẹ gbà ó ń kà ó ń kà inú ẹ̀ dẹ̀ ń dùn ah. ó béèrè ibi tó ti rówó ohun tó sọ fún ẹ ló ń gbàgbọ́ wọn ń ṣayé báyìí arábìnrin yìí. Ah ò ní tìjú o wàláì ò ní tìjú o ò rówó filẹ̀ ẹnu ilé ọmọ tún ń wó wá ìwọ ní kí wọ́n máa bèrè ibi tó ti rí owó owó tí mò ń wó yìí lásán màá fi ṣe bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó tún ń jowó ọmọ ọmọ kówó wálé inú ẹ̀ ò ó ń jowó ẹ̀. òbí tó bá fowó yẹn ṣe bẹ́ẹ̀ mi ò ní bá jẹ́ mbẹ́. má jẹ́ mi ò ní bá jẹ́ mbẹ́ tó. má jẹ́ ìyá tó bi ẹ tó ṣe yìí ò dáa kí ló ṣe tí ò dáa ọ̀rọ̀ ìyá lẹ́yìn. kí ló kọ́ lẹ́yìn tó bá dẹ̀ lẹ́yìn kò níwájú. Ah. bẹ́ẹ̀ ni ọlọ́run gan sọ ó ní heaven yìí ó máa help ẹni tó bá help ara ẹni ṣé o máa mm. jókòó sínú ilé ọlọ́yìn ọ̀kan wá help ẹ ó ní tìjú. Eh, ló fi ń jẹun ìdọ̀tí ìdọ̀tí lélẹ̀ tó ń jẹ. mi ọmọ lóbi ah. tó ń jẹ ìdọ̀tí ah. má tabasi má ọmọ mi wá lọ sí i. tó bá kú wà nìkan lérò ara rẹ̀. no no no i'm highly disappointed in you kí ni problem ẹ náà ah, káfíńyàn ìyàwó di kó má lè gbẹ́dìyẹ. Uh-huh. What are you telling me? Iṣẹ́ ni láti mọ nínọ́lẹ̀ náà. Òkun bá wa ta ilé kékeré àti ilẹ̀ tó wà lórí ẹ̀. Ó dẹ̀ Uh huh. You are not capable nìyẹn náà. Àbọ̀n ṣe ìròyìn ẹgẹ́lẹ́ ni mo ṣe bá. Ẹ náà kálóyìn èèyàn ká bá bẹ́ẹ̀ ìyọmọ èèyàn ni. Òkè kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ. Èmi mo fà náà. Karazuo wípé aláùsá worldwide tó wà lágbẹ̀lọ́ba mo ti gbé fún i'm very sure pé gbogbo àti yọrí sí dáadáa just a piece of land tó ní ilé kékeré lórí kò tà láti jọ́njọ́ yìí òun ṣe rubbish ẹ̀nà tó bẹ́ẹ̀ pa aláùsá ni mo gbé fún aláùsá worldwide tó wà lágbẹ̀lọ́ba i'm very sure pé a ti ṣe nǹkan tó yẹ kó ṣe ìyẹn wà reliable now tested and trusted no no no no no no má bá mi sọ rubbish má bá mi sọ kò sí nǹkan tó lè sọ mi ò lè gbọ́ torí pé o ṣe nǹkan tó yẹ kó o ṣe náà ẹ ẹ máa tọrọ ẹ jẹ wo èmi wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ mi ò dé ní pẹ́ kú o ẹ no no no no o kò sí àwíjàre kan tó fẹ́ sọ náà kò sí nǹkan tó fẹ́ sọ ah ah imagine imagine nítorí mi ni wípé o wà capable má wọ rí ọ̀dọ̀ aláwùsá ni máa gbé lọ́nsìn. rọ́bìṣì ni náà ẹ kò wàhálà àwọn máa wọrí náà nígbà tí ló ṣe lè ah kò problem all right kò sí wàhálà wọ̀nyí mi wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà. ẹ káàsán. ẹ káàsán ẹ ṣàánú mi ẹ kú. láti bo kí lẹ fẹ́. ìyà ń jẹ mí ni ebi ń pa mí ni oúnjẹ ọ̀sán kò bàtà lẹ́nu mi tààrọ̀ bàtọ̀ sàn fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ni àgbáwọ́ ọkọ̀ ni mò ń wà kódà gan ọkọ̀ tí mo wà gan tó ti gbà lọ́wọ́ mi àti ìyá tí mo wà nira. ẹ̀mí ìpébẹ̀ ṣe wáyé àgbáwọ́ ọkọ̀ lè ń wà àgbáwọ́ ọkọ̀ lè ń wà. wọ́n lè ti gbà lọ́wọ́ mi wọ́n ti gbà mọ́tò ọ̀gán lọ́wọ́ mi. àrẹ̀mú. ẹ̀mọ̀ mi àrẹ̀mú lórúkọ mi ẹ̀mọ̀ mi ọmọ mi. ojú kò sọ pé òun rántí mi ìmọ̀jú. ṣótọ̀ǹdé ṣótọ̀ǹdé. ṣótọ̀ǹdé <laughs> ṣótọ̀ǹdé. àrẹ̀mú. Ah, iye mi ṣótọ̀ǹdé ti máa ń yí mi wo ṣótọ̀ǹdé tó máa ń yí mi wo ah, kíláàsì. exactly. Ah, ṣótọ̀ǹdé. àrẹ̀mú. see life kí ló ṣẹlẹ̀. àyà ń jẹ mi ni ṣótọ̀ǹdé ìyà ń jẹ mi mi ò gbádùn ayé mi iṣẹ́ ti bá mi múlẹ̀ bí ẹgbẹ́ iṣu ọ̀tà rẹ mú kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe mú. Ah, mo kò yé mi. mi tó wọ̀ gàwa ẹ̀ báwo ló hmm. ṣe jẹ́ sọ́gà. Ah, èmi ọmọ bí a kò lọ bèrè lọ́wọ́ ọ̀gá o. báwo ló ṣe máa sọ pé kí lọ bèrè lọ́wọ́ ọ̀gá. yẹ́sì sí. ọ̀tẹ̀ má lè bèrè nǹkan lọ́wọ́ ẹ̀. but ó fọ́ ní sinmi o níwọ mo rántí ìgbà yẹn ní Premier Grammar School ọ̀pọ̀lọpọ̀ ẹ lára mi náà tí ò bá sí wọ ni mi ò lè ṣetán ní Premier Grammar School mo rántí pé wọ́n ni mò ń jíwò. nígbà yẹn nìyẹn ìyẹn òwúrò lásìkò yìí owó ju gbogbo nǹkan lọ obi ìyá ti bá mi múlẹ̀ bí ẹgbẹ́ ṣubú pé sọ lẹ́ẹ̀kan ṣótọ̀ǹde ṣótọ̀ǹde kọ́ mi bí wọ́n ṣe ń pa ẹja ni má fún mi lẹ́jà ṣàánú mi ìyá yìí pọ̀ ìyá yìí pọ̀. Ah! fọkàn ẹ balẹ̀ mo ti ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ ah. Ah, ọpẹ́lọpẹ́ lára mi náà ah, mi ò lè gbàgbé gbogbo àwọn help tó ti ṣe fún mi lẹ́yìn máa mú irin àwọn ọ̀rìn kan i'm very sure pé tá a tán eh. rere ló máa já sí tún mi ṣe. èmi àti ọ̀rẹ́ mi a dé upright hotel láti inú little discussion mm-hmm. ẹ dúró dé tó bá ti dé ẹni mo ní pé kó dúró dé mi ti máa fi dé ṣé ẹ ti gbọ́. bọ́sà máa tó dé ìbáyẹ ká ní sùúrù díẹ̀ sísá. ní sùúrù kí n wá fi ọ̀rẹ́ mi ó mọ ṣe jẹ́ sí mi ọpẹ́lọpẹ́ lára mi omi ò ní lè dúró ẹ̀yìn dúró tó bá ti dé ẹni mo ní kó dó dé mi. má bá mi ka owó ó kàn éjì ẹ̀ta ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà six thousand àlọ́ àbí o kémìrẹ̀ yọ bàkúrà bàkú níbẹ̀ gbé mobile ló gbaṣẹ́ wa. ní kíni lẹ́yìn bá mo kó five thousand fẹ́ ṣé o wà ní fẹ́mi ní kọ̀ọ̀kan èmi ní mo lọ forí wi náà. iná kí ló forí wi ṣé iná kí ni aláàyè wa fẹ́ mi lówó jọ. èso wá fi two hundred ọwọ́ mi lẹ́sìn ní báyìí. ní kíni wà á fẹ́ mi tó lẹ́ nira. èló ló fẹ́ wá fẹ́ gbà mí ò yẹ fún ẹ mi lè fún ẹ gbogbo wọn. ó yà five hundred naira ó yà five hundred naira. màá fún ẹ òun dà. ní kíni five hundred naira fi pa o sáàmù wa mú wo eré rẹ jọ gbà. wọn pé five hundred yẹ mi ò fún ẹ nítorí kọ̀ọ̀kan tó lọ lọ́hùn-ún gbogbo tẹ̀ wá ní gbogbo ilé ìbáyìí. àwọn eh. aríra níta. bàbá àjọ òtí bèrè tó lọ lọ́la ọ̀lẹ́gbẹ̀rẹ̀ àwọn aríra wa Liberty Hotel six thirty lọ́la room two oh two tó bá kọ́ ìdébẹ̀ tó bá ti dé reception kọ̀bìnrin kò lọ sí room two oh two ọba ìjà ẹ̀tàn ṣùgbọ́n. sani náà ṣá fún mi máa wò bí ẹni wọ́n lè fún mi lórúkọ gbójú ni. Mm. ó yá kó wá gbà náà. ìyá mi. ìwúrò dé wá ní gbogbo eléyìí Sunday àti tó lè kó lọ bá mi gbowó wá sí fẹ́ máa fọwọ́ tèmi lára. ó yà á dà máa já lọ tá máa lọ. sọ́dẹ̀ mo máa gbẹ̀ o. má jẹ́ wojú ẹ̀ o ti dọ́wọ́ mi sìn o. máa lọ wájú. mo máa gáàrí díẹ̀. ọlápọ̀ mo ní ìdòwó ló farẹ́ tẹ̀lé tẹ̀. ìrèrè ó pọ̀ pa ẹ̀ẹ́dẹ́tì. Ah! sótàǹdé ọmọ ni ó jọ ọmọ ò lẹ́bọ̀ rúfakun àparò rúbọ sórí béèyàn bá nírú rẹ nìkan nú ẹbí òtítọ́ torí tó bá ṣètò owó ìwọ náà mọ̀ pé owó ń bẹ mo sì fẹ́ràn rẹ o dé èèyàn tó ṣe pé bùjẹ́ bùdánù kò sí tó lè fowó ṣe awakọ̀ rẹ kọ́ rè sáwakọ̀ <laughs> rẹ ni. bàbá kò ń ṣàwakọ̀ mi o ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni àrẹ̀mú lórúkọ ẹ̀. lẹ́wọ̀n ṣé nǹkan ṣe. baba nǹkan ò ṣe yìí àbí. bàbá nǹkan ṣe mí ẹ̀ pátá ló nǹkan ṣe mí o ẹ ṣàánú mi. ayé o sì ní nǹkan kan ò ṣe nígbà tẹ́mi rí bó ti ń wò yìí mo mọ̀ pé nǹkan ṣe gbogbo bí mo ti ń kí ọ bó ṣe ń ṣe rè èmi mọ̀ pé nǹkan ṣe. ẹ wo bàbá hm? ẹ wo àti débi tí olóògùn mi ti ń sábà yìí. ẹ̀kọ́ sàkọjẹ́ ló kù. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni olóore mi dẹ̀ ni torí ẹ̀ mo ṣe wá mo pàdé ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ipò tí mo bá ò tẹ́ lọ́rùn bàbá o fẹ́ ṣèrànlọ́wọ́ fún torí pé ńgbà kan gbà tójú ń pọ́ngún àwòdì tiẹ̀ náà ti bára mo fẹ́ ràn lọ́wọ́ mo ṣe mú wá sọ́dọ̀ yín mo dẹ̀ mọ̀ pé tíyàn bá ń fẹ́ ọ̀la tí o bá tí ì dọ́dọ̀ alébi oṣù tó jẹ́ ẹ̀yìn olúwa ẹ̀ ń tan rẹ̀ jẹ ni. ọmọ orin ọdẹ yìí òun ń bẹ láàrin yìí tó bá ṣètò oògùn ó sọ fún un pé mò ń bẹ láàrin. Ah, bàbá èmi náà nà. ó mú ayé rè é. bàbá irú nǹkan tẹ ṣe fún mi ń gbà yẹn òun ni mo fẹ́ kẹ́ bá mi ṣe fún un. Sótúndé ó sì lérò pé èyí tó sọ yìí lọ́dọ̀ rẹ̀ yìí kò pọ̀jù fóun ó sì máa fún lówó kó máa jẹun. bàbá kò pọ̀jù mo fẹ́ kọ́lé bọ́ ṣe ń pẹja ni mo fẹ́ fún lẹ́ja jẹ mo fẹ́ kóun náà dọ́lọ́lá kó dolówó. ṣé yóò sì mọ̀ọ́rẹ́. Ah, ah, torí tí ọba mọ̀ọ́rẹ́ tó bá lówó ìtàn tí ọba mọ̀ọ́rẹ́ táwọn tí mò ń wí bá sọ ní fàṣẹ tán yóò kọ́kọ́ ga tó báyìí kó tó balẹ̀ èyí ò ní pé gbogbo ibi tí a bá wọkọ̀ dé yóò tún fẹsẹ̀ rìn lọ́ọ̀bẹ ni o sọ fún o. ó lówó ọ̀fẹ́ là ọ̀fẹ́ là àwọn aṣọ tó ń wọ kiri gan náà dá nkárá ilé àwọn ọmọ tí wọ́n kọ́ṣẹ́ fáwọn ọmọ ń kó fún lọ́ọ́ ti yà lẹ́gbẹ̀ẹ́ kan sì ń tẹ̀lé ọbọ̀ báyìí náà lọ́ọ́ ní kẹ́ ẹ gbọ́kọ̀ ẹ mọ̀ bọ̀ torí àkọ́kọ́ béèrè ǹdó ń ta ṣe fún wọn ǹdó bẹ́lẹ̀ dà rẹ̀ mu ewu ayé o eégún ayé o eégún ayé o òṣìbà ọ̀run òṣìbà ọ̀run òṣìbà ọ̀run mo fẹ́ kẹ́ ẹ sáré tètè wá ẹ mọ̀ pé ńgbà tí ojú ń pọ́n alára ńjọ́ kìnìún àná ẹ̀yin ló ṣoògùn fún alára táyé alára fi dáa ọkọ rẹ̀ ti ń jẹ́ náà. àrẹ̀mú hmm, ni àrẹ̀mú ọmọ àkànkẹ́. àrẹ̀mú ọmọ àkànkẹ́ àrẹ̀mú tó jókòó yìí tó bá sótọ̀ ń dé wáyé ọmọ àkànkẹ́ yìí bá a bá ṣe irú àjò tá a ṣe fún òun náà ayé rẹ̀ dáa ọkàn rẹ̀ balẹ̀ ẹ̀mí sókè kẹ́mi sílẹ̀ tọwọ́ fàbẹ́nu tọwọ́ fàbẹ́nu torí bá a bá dọ̀sọ̀ à á jẹ béèyàn bá dọ̀sọ̀ èèyàn mú béèyàn bá dọ̀sọ̀ yóò pa wọn kọ́wọ́ fàbẹ́nu ìfàlókò wọ́n ti méèyàn wá bírí ta béèrè bẹ́ẹ̀ tí wọ́n yín mú wọ́n ní kò lè la kọ́mọ lọ jẹun kọ́mọ rìn kiri títí ìgbà tí ó fi kú àmọ́ níta ṣe fún wọn wọn là lè ṣe fún wọn náà. irú èrò ni wọ́n ṣe ah, ah tẹ́lẹ̀ ń wí. ẹ filẹ̀ bàbá ó ń bẹ ni. ntí o bá yẹ kó béèrè o àrẹ̀mọ́ ọmọ àkànkẹ́ o tẹjú mọ́ mi kó wò mí dáadáa ìjì kókó ìwòrì sọ́bọ̀ pé ní ajá bá bá lọ sóde làjà tẹjú mọ́ n ó ṣiṣẹ́ kan fún ọ tá a bá parí iṣẹ́ ìtàn iṣẹ́ tí mo ní mo ṣe fún ọ yìí ọmọ wípé ayé kù síbì kan. ayé ta mọ̀ tiẹ̀ mẹ́sàn-mẹ́sàn là ń sọ̀rọ̀ jẹ́. díẹ̀ ní sọ́láṣọ́ díẹ̀ sọ sọ́nirú àsúré tètè ó kọjá lé arìnrìngbọ̀nà yẹn ò lè sùn sọ́nà igi gogoro mágùnmí lójú òkèrè láti wò. bàbíyà kẹ̀tẹ̀ ilé yà jẹ́kẹ́ ògémọwọ́ ògémẹsẹ̀ ògémọ gbogbo ara pákúndé ńlọ́wọ́ sẹ̀yìn mátì ọmọ asẹ́tìmù ni kíkan lágbádá ẹ̀ẹ́yìn tó ń bá mi ṣiṣẹ́ yìí ẹ̀rọ wá haremu sáwọn rèé gbági mo dì wọ́n mú ah. àwọn eléyìí wọ́n dọ́ sọ ah. wọ́n dọ́ sọ bí wọ́n bá ní nǹkan dọ́ sọ ntọ́ dáa owó wọn dáadáa kó tó kó wọn wá àwọn eléyà jẹ ń bẹ lára wọn ah, bọba rí tàdírì tó bá tóbi dáadáa ó rí bá jẹ ara rẹ ó ti jáde tó. mo ti ń pariwo àwọn kan sì ń bẹ láàrin ìwọn ọmọ kẹ́tì wèrè ni wọ́n hmm. wọ́n ní baba ntútù bẹ̀rẹ̀ pàágùn ní dàlám èyí tó a máa lọ sọ́nù ilé torí àwọn tó ń wò tí wọ́n kúnlẹ̀ yìí òdìmọ̀dìmọ̀ tí ń dìmọ̀ òkò yóò dìmọ̀ wọn nígbà tá a bá délé agbára lọ́hùn a bá wọn nulẹ̀ tẹ́lẹ̀ mi mọ bójú wẹ̀yìn ó léwu o tẹ́lẹ̀ mi mọ wẹ̀yìn ó léwu o mọ bá wọn yẹn. a lọ́wọ́ yín pé a sùn láyọ̀ ají láyọ̀ à ń jáde lọ báyìí ká padà lọ́yà àtàlàfíà ẹni tí a dágbére fún àyẹ̀kọ́ ọmọ bíi tá a lọ lórúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. hallelujah. hallelujah. adúpẹ́ fọlọ́n. adúpẹ́ o àdúrà yẹn á gbà. ìmúra yìí lágbára lẹ́nu. Ah, ah. ọkọ mi ló fà ètò yìí. ṣé mo ṣẹ̀ṣẹ̀ múra ni. ah ó dáa ṣé mo ṣe múra ni ọwọ́ ọlọ́run tiẹ̀ lẹ́wà ah, ah, ìgbára là ń búra wáṣà ti lọ eh. kọ́lọ́ ń ṣọyún délé padà òun ló ṣe kókó ìtòdẹ́kù hmm. yìí ṣìṣọ́ lọ́run ẹkùn ẹ wọ ọmọ <laughs> kò èmi tí ń lọ ṣé wọ́n ti fẹ́ gbọ́ nǹkan tó fẹ́. bẹ́ẹ̀ ni ma mo bẹ̀rẹ̀ sí mú bẹ́ẹ̀ ni extra nǹkan. ọ fún mi ma. máa fún yẹn náà. tó bá ti dénú mọ́tò wàá fún mi ọkọ mi náà aṣọ ẹ lọ. ẹ̀hẹ́n dádì wa hmm. ó kówó ṣé mo ṣe lérí kan fún ẹ kí n máa mú ṣẹ́rí ni. nígbà wo ni wàá fẹ́ sẹ́ǹdẹ̀. máa sẹ́ǹdẹ̀. nígbà wo. tí n bá ti débi tí mo lọ sí máa bẹ sẹ́ǹdẹ̀. ẹ jẹ́ kí n gbọ́ gbarangbara o. wàá gbọ́ gbìnrìngbìnrin. ọlọ́ àṣẹ yìí. ìṣẹ̀lẹ̀. so killing the show everywhere so much, Mi ò kàn lè kọrin lásán, mi ò kàn lè gara lásán, mi ò kàn lè ṣakọ lásán, mi ò kàn lè dẹ́mọ lásán. I got it mola, say you I will give it to you better. It's Joel on the bed. wá jẹun. Ah, o lè wá jẹun tọdọ tẹnu mi múra. mo ti fẹ́ bí yín léèrè question kan ni eh, ẹ̀gbọ́n àrẹ̀mú tí wọ́n máa ń wa mọ́tò yẹn ń kọ́. ààrẹ ah, kí ló gbé. ẹ eh, tí wọ́n tí wọ́n yọ ọkàn. wèrè ló béèrè hùn olóbùkún gidi ló béèrè hùn kọ́mọ pé ẹni àjí ẹni àjí kò àpò tó lè sùn làrẹ̀ mú. kí ló dé kì í sẹ́ni téèyàn ó jí lójú oorun téèyàn sọ pé à mo kọ́kọ́ jí ríyàn lónìí báyìí o tí ọjà rẹ̀ mu ó yẹ kéèyàn wọ̀ kéèyàn wọ̀ sí ni kó padà lọ sùn bíbẹ̀ ẹ̀kọ́ dé ọjọ́ náà ó ti bàjẹ́ mọ́yàn lọ́wọ́. kí rí. bad luck ni olórí burúkú la rẹ̀ bad luck boy bad luck bí ayé yìí ni wèrè èmi ti gbèsè pé mo ti lé wèrè dànù olórí burúkú èèyàn gidi ní bá mi wakọ̀ báyìí ọkàn mi balẹ̀ ni tamani lé ọlọ́kọ̀lọ́kọ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́kọ̀ bá rẹ̀ mu tọkọ̀ bá sùn dọ́dọ̀ vi yóò sùn dọ́dọ̀ rẹ̀ safety ni. ẹ lójú inú ara o. àlẹ́mú ti kú. ikú bíi ti bò. nítorí. ogún ọdún lónìí gbọ́n gbọ́n lòkè fún bọ̀dá rẹ̀ mu. a ẹ nífura rárá èèyàn lẹ lé kúrò lára yín yẹn ẹni tó yẹ pé bó ṣe wà yìí ó ti di olówó ó ti di ọlọ́lá ó ti ń bá àwọn ọ̀tọ̀kùlú jẹun náà àwo kan náà tẹ́ ẹ bá rẹ́ni tí mò ń sọ yìí ó ti jí láti four thirty on top ó ti gbéra ọmọ tó ń ṣe. mo mọ nǹkan tí mò ń ṣe ẹ má gbélé sẹ́nu. wo bí ọmọ hmm. tó ń ṣe bí ó ti máa ṣe fíìmù torí pé ó ní bọ́dì ó ti ń sọ lówó nu fíìmù ló ṣe rò pé lówó lọ́wọ́ tí ò jẹ́ bẹ́ẹ̀ ó ṣe máa rò parẹ́ mu mo ló ti fẹ́ ṣiṣẹ́ rówó ah, ní ọ̀bùn lówó yóò sọnù ni hmm. àrẹ̀mú torí tọpọlọ ẹ ti lọ. kò ní ọpọlọ rárá àrẹ̀mú ò ní rárá kan tí kọ rere wá látọ̀run. mo mọ nǹkan tí mò ń sọ mi ò mọ ibi tí wọ́n ti rówó yìí mi ì mọ mo ṣá mọ̀ yìí pé bọ̀dá rẹ̀ mú ti wà nú owó ṣé ẹ rí tí wọ́n bá ń lọ báyìí convoy ní lọ́tún convoy ní lọ́sì ọlọ́pàá máa tẹ̀lé báyìí sójà máa tẹ̀lé wọn ni wọ́n gan à èèyàn ni wọ́n báyìí o tẹ́ ẹ bá rí ẹ̀yin gan ẹ súnmọ́ wọn ẹ bó ní re yọ kí retí yín náà lè tẹ̀yìn lọ́wọ́ o. dùnà ṣe ọ fẹ́ mọ kí ni n fẹ́ bọ́ sí kankan lára mi o ṣé kì í ṣeré ló ń ṣe. mi ò lè máa mú yín ṣeré. ààrẹ mú lówó lọ́wọ́. tí wọ́n bá ń ka olówó nínú ìlú wa yìí lásìkò táwa yìí tí wọ́n máa fi dórí karùn-ún wọ́n gbọ́dọ̀ mú bọ̀dá rẹ̀ mú nínú ọba tírì wọ́n wá ṣe mistake wọn mú wọn nọmba three àwọn wà nọmba four. ó dẹ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ẹ lọ́tún ló sì pé bóyá ó ń lọ bá wọn gbébọn. bẹ́ẹ̀ni kò sì sògùn owó. bẹ́ẹ̀ni. báwo ló ṣe wá outcome báwo ló ṣe rí owó kójọ. ọlọ́run dì fún wọn lówó ìní. rẹ̀mú dẹ́fà ni mò ń sọ ò ń lo kọ́ńfọ́ìlì. ó ti wà ókè gan-an ó ti wà ókè gan-an ẹ má wàá bó níre bínú o ó yẹ kẹ́ ẹ wá connection kẹ́ ẹ súnmọ́ o. àrẹ̀mú àrẹ̀mú lówó lọ́wọ́ kẹ́. Ah, ẹ̀dá ò ṣe é rò pin. ẹ ah, tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ kì í ṣe pé bóyá rẹ̀ mú náà kò ṣe pé mo yé tiẹ̀ èèyàn wá ni hmm? èèyàn wá la rẹ̀ mú hmm. èèyàn wá la rẹ̀ wà náà ni ní àtà rẹ̀ mú jọ́ ń ṣe ni àjọ hmm. wà ni àjọ wà ni jẹ́ pé ó ní àwọn ìwà kan tó yẹ pé tó bá wù mọ́ bínú sí i bá bọ́ ọmọ wàhálà. fún mi nọ́mbà. ẹ tí mo lè gbé five thousand lọ́wọ́ yín kí n kàn fi fún yín nọ́mbà ẹ máa rí ju five thousand lọ lára ẹ. ṣé o fẹ́ lù mí jìbìtì ló fi wá bí ló fi kúùkù gbogbo àdúró sórí ń pé àrẹ̀mú ló lọ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó ní kí n mú five bay wá kémi tó fún ọ ní kó tó fẹ́ mi nọ́mbà. bẹ́ẹ̀ni kò yí sí kíru ayé ní nọ́mbà olówó lọ́wọ́ ṣàròpọ̀ yí sí ni. ẹ ìgbà náà wà ń kọ lójú wa rírí ṣé àrẹ̀mú wa jẹ́ bí ará àtàsẹ́mi tó ọmọ ṣẹ̀ṣẹ̀ fi ọmọ ta nọ́mbà rẹ̀ mú fún mi àrẹ̀mú tẹ́ pé mi àti mo fẹ́ràn àrẹ̀mú jù mo fẹ́ràn rẹ̀ mú jù ṣé ti gíga tó ga ní ká sọ ni àbí ti irun gbọ̀n tó jẹ́ pé ó jẹ kọ́ìlì kò dàbí ọmọ tálíkà rárá ni o kò jọ ọmọ tálíkà rárá. ó ti rẹwà lójú yín báyìí. kì í ṣe bẹ́ẹ̀ látìlẹ̀ náà ló ti ní bọ́dí olówó èmi mọ̀ pé yóò padà ní. nǹkan tí mo kàn fẹ́ wá sọ fún mi pé àrẹ̀mú ti ó ti ní owó ya múra gan. ẹ àní o fún mi nọ́mbà. mi ì lè fún yẹn five thousand àṣẹ rẹ̀ kó yí sí ni kí n tó ní nọ́mbà olówó lọ́wọ́ àwọn èèyàn gidi náà máa bó lówó ṣe tá máa fi ní nọ́mbà wọn. <laughs> àlébí oṣù. <coughs> babaláwo tó ń wá nǹkan fẹ́gbẹ́ ẹ̀jẹ̀ <coughs> nǹkan ní wáìtì <coughs> ẹ pẹ́ fún mi o iṣẹ́ yín ti ń dáhùn lára mi o kò ń ṣe kéré mi ẹ ìrí tí mo ríra mi gan-an mo ríra mi bíi pé láyé mi ò lè tòṣì mọ́ <laughs> ṣe kí àgbà náà kó fò báyìí kó balẹ̀ sínú owó mi ajẹ́ ètò máa jẹ ajáde ni gbogbo nǹkan tí mo sọ fún yín ni pé mò ń fi ẹ̀mí ìmoore hàn pé iṣẹ́ yín ti ń dáhùn lára mi èmi kàn máa yọ sí yín máa yọ sí yín big form tí mo gbọ́dọ̀ wá ṣe kí ni tí mo gbọ́dọ̀ wá fẹ́ ẹ̀mí ìmoore hàn tí n bá dẹ̀ ń bọ̀ náà irú àwọn ọ̀rẹ́ mi àdèyí fáwọ́dé màá mú wọn dání Alexandra gbogbo wọn náà màá ní kó bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Eh, <laughs> ah, àlébi oṣù mo dúpẹ́ o. Mo dúpẹ́ gidi gan ni. Ìgbà kan a lè farọjà málá. Ká tó rí àtòkò gan jẹ, ó ní ohun tó jú ń rí. But lásìkò yìí, ah, òṣì ò dáa lára lóòótọ́, ó ṣe ẹ̀mọ́ ni. Àrẹ̀mú o! Àrẹ̀mú o! Àrẹ̀mú o! Orí ti ṣí lọ láfárá ẹṣin ti kúrò lẹ́ẹ̀kan àfòmọ́ ti kúrò lọ́nà ọ̀pẹ àkókò ti tó láti wá sun ẹ̀jẹ̀ rẹ. yeah, yeah, yeah, yeah, yeah, yeah. ṣó mọ nǹkan tó ń sọ ṣá ẹ twelve point five million là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ òkè kí n tún ráìtì yẹn náà ọ̀fọ̀ àbí bá a ṣe ráìtì seven seven point five yẹn ọ̀fù ń bá yẹn ká tún ráìtì lè náà ọ̀fù dùnà ṣé wọ́n rán ẹ sí mi ni twelve point five lèmi àti ẹ̀yìn jọ ń sọ̀rọ̀ ẹ̀ mo dẹ̀ máa gba owó mi kò lè dàbí ti jọ́sí seven point five tó ní kí n ráìtì ẹ̀ ọ̀fù yẹn kò lè dà bẹ́ẹ̀ mo máa gba eléyìí ni o kí ló dé wọn kì í sẹ́rọ mẹ́rọ kí kankan kan padà o ọlọ́run má jẹ mo bówó mi ṣe máa tẹ̀mí lọ́wọ́ o o ti gbọ́ ọkọ̀ tí mo sọ fún ẹ má jẹ́ kémi àti ẹ wojú ara wa o má jẹ́ ká wojú ara wa mo sọ fún ẹ o mi ni sọ ju báyẹn lọ. ó ṣe ìyàwó mi kí lórúkọ dáhùn sí màá ni àjọṣe bísíǹsì ń gbà yẹn seven point five ó sọ fún mi pé kí n jẹ́ ká right ẹ̀ off pé ọwọ́ mi ṣáà gbé ju tàwọn lọ mo yànda ẹ̀ fún a tún wá ṣe another one sí twelve point five tó tún wá sọ pé kì í ṣe kéde kí n tún right ẹ̀ off again ah ẹ̀dùn ọ̀ṣá yí ẹ̀ ni mo wà ní. ẹ máa tí kì í sì pẹ̀lú wọn ni ẹ mọ̀ pé síjọ́ ti pẹ́ ẹ dẹ̀ ti ń ṣe business ti pẹ́ kò yẹ kọ́rọ̀ ẹ̀ ń jọ́lọ́ orí fóònù ẹ bá sọ pé ẹ fẹ́ rí wọn o bóyá kán wálé àbí kẹ́ wá rí wọn kẹjọ sọ ní tùbí nù bí. ìmọ̀ ọ̀gọ́wọ́ tó tún máa yọ nílé yìí ni. ẹ má bá wọn jà. ẹ wò ìyẹn kọ́ lè ní ti ìbá wa o nǹkan tí ń fẹ́ béèrè lọ́wọ́ yìí ó wà important sí mi gan torí tí mi ti kún nígboro àmọ́ bọ́n ṣe ń ju wálé mi náà ń ju padà fún wọn pé kò jọ àwọn tí ń fẹnu gbolẹ̀ etí mi ti kún pé gbọlọkọ mi ti rówó kò yé yín èmi dẹ̀ mọ̀ pé nígbà kan ẹ gba lóun kan kò jẹ́ jẹ́ pé lóun tẹ gbà láti gbà yẹn náà ní tọ́nu ovo ẹ̀ ló mú gbogbo àdúrò nǹkan yìí wọlé fún wa. nítorí lọ́nà àti gbà owó lóun tẹ́mi gbangba ẹ̀ tí mo ti dá padà kan tipẹ́tipẹ́. ẹ ti dá padà. láti gbà wo èmi ò fọwọ́ bẹ́ẹ̀ wá jẹun mo ti dá padà. ẹ á jẹ́ pé nǹkan kan wà tẹ́ ń ṣe ah. mo mọ̀ pé ẹ̀ ń ṣe business lóòótọ́ bọ̀ nǹkan kan ṣì máa wà ṣé ẹ tún farapamọ́ fún mi ni gbogbo nǹkan tó rí pátápátá orí ọ̀fẹ́ ọlọ́run ni o àánú lèmi rí gbà o ṣó ti yẹ kí n tó lù báyìí ló ti ń dùn bó ṣe rí nìyẹn. orí ọ̀fẹ́ ọlọ́run ni orí ọ̀fẹ́ ọlọ́run ni. àrẹ̀mú lóòótọ́ à ń rí jẹ tẹ́lẹ̀ adúpẹ́ ibi tá a ti ń bọ̀ adúpẹ́ ibi tá a dé adẹ̀túndúpẹ́ ibi tá a ń lọ torí àní wálé láìláì má fara pọ̀ mọ́ fún mi nǹkan tó bá tún ń ṣe lẹ́yìn business tó ń ṣe ni kó jẹ́ kí n mọ̀ kẹ́nu mi lè tọrọ ohun ta. mọ̀mí tóbi ṣe dúró náà o believe me money yẹn o dúró náà ṣé kòtò sọ ta yẹn o ti fẹ́ máa gbà wọ́n gbọ́ nìyẹn àbí kí ni túmọ̀ kan tó wá dára sọ fún mi yẹn. mi ò sọ pọ́ǹtì yẹn kankan mo kàn ń béèrè ni pé kẹ́ fún mi láǹsà ó tàn dùnà wọ́n ti tẹ̀lé wọn nìyẹn nígbà tí mò ń ṣàlàyé fún ẹ tó tún gbé mi gba bòmí mọ́ mi tóbi. ìgbé ìgbà bòmí. ìwọ gbé mi gba bòmí bòye sọ̀rọ̀ yìí mọ́ mi tóbi kò sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ mọ̀ ẹ o trust mi wọ́n àbí. kò máa lè tó báyìí. máa yá mi lẹ́nu kẹ́ so nígbàgbọ́ lóyún rárá. kí ni mo béèrè báyìí sí i mo béèrè simple question kò lè dá mi kò lè dá mi lóhùn simple answer a kò máa ranjú wọn a máa ranjú wọn ah èmi ṣì máa béèrè lọ́wọ́ yín o ibi tí a bá ti rí owó yín ni kẹ́ ṣàlàyé fẹ́mi o ṣé ó ti yẹ yín bẹ́ẹ̀ mo ṣe máa béèrè. àgbọ̀ ti kú dùnú. ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀ máa ń dùn ṣẹ̀ṣẹ̀. àgbọ̀ ti kú yọ. ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀ máa ń dùn ṣẹ̀ṣẹ̀. Ah! bọ̀ Mr. mark kí ló ṣẹlẹ̀ náà látàárọ̀ ẹ chief chief oní chief ah, eh, ah, ah, ẹ wo kí ni mo sọ fún yín látàrí mo ní mò ń travel ẹ̀dẹ̀ túmọ̀ tó mi lẹ̀ ẹ̀dẹ̀ díẹ̀ ẹ̀dẹ̀ bá mi ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀. nígbà tẹ wá ń travel nǹkan à sẹ́mọ̀ sẹ́mọ̀ tó ṣẹlẹ̀ sí ẹmọ ẹmọ tí mò ń torí ẹ pé ni ibi ìpè tí mò ń pè yóò ṣe kókó ṣe pàtàkì sí ayé mi. sọmọ yín wà lọ́sibítù ni. ọmọ yín wà lọ́sibítù irú kọ́sọ́mọ̀ rà dáadáa wọlé yìí ẹ mọ̀ fi ti ọ̀dà bá mi ṣeré yìí ọmọ wo ni ọmọ yín wo ló wà lọ sí tu torí pé mo fẹ́ bá yín ṣe mo fẹ́ kaba pẹ́sẹ́ bá yín ṣe sọ́ọ̀kà sọ̀rọ̀ lásán lẹ́yìn sọ pé ọmọ yín wà lọ sí tu ebi mo fẹ́ nǹkan tí ò dáa o ẹni tí mò ń pè tí má rí pè lásán ó ṣe ṣe kí n fi sẹ́yìn lẹ̀ báyìí kí n lọ kí n bẹ̀ gbà bẹ̀ sórí mò ń pè èèyàn gidi mò ń pè aláàánú tí wọ́n ní sàwọn èèyàn lóore lọ́tún sàwọn èèyàn lóore lọ́sì ọmọ tèmi sì ni àrẹ̀mú mò ń pè aago mi kàn ríngìríngìríngìríngìrí ìrẹ́ni gbé. so àrẹ̀mú lẹ́yìn pé ẹ má bínú àrẹ̀mú lẹ́ ń fi fóònù burúkú wò sí pé àrẹ̀mú tẹ̀ ń pè yẹn ó ní nọ́mbà yín lórí aago ẹ̀. ṣèbí dẹ́fà mi ni tẹ́lẹ̀ yín bẹ́ẹ̀ mi wá sasí ni tẹ́lẹ̀ dẹ́fà mi ni ẹsẹ̀ mi mọ dàrú orí rẹ̀ ṣeré. ẹ ẹ mọ lẹ́fù àrẹ̀mú ẹ mọ bá rẹ̀mú ṣe tó ni ẹ mọ bá rẹ̀mú ṣe tó ń gbòòrò ayé ẹ mọ ẹ mọ bá rẹ̀mú ṣe níwèé ti tó ní gbòòrò ayé. tí ẹ bá pe àrẹ̀mú láti ení di next week kò ní gbà next week wo kẹ́ ẹ pè di next year kò ní gbà goyin má lè fọ́ọ̀nì o ẹ̀yìn pàrẹ̀mú kò lè gbé di next year ìdílé ẹsẹ̀ ayé rẹ̀ mo ti dá a tó tó yìí o. ó pọ̀. ẹ àmọ́ táwọn èèyàn táwọn eléré báńkì àwọn òṣùpá ni àwọn pàṣọ ni àwọn mọ̀láìkà wẹ́wẹ́ wọ́n máa sọ pé à sọ́ọ̀mọ̀ sọ́ọ̀mọ̀ sọ́ọ̀mọ̀ ni wípé olówó tí ò mọ Monday. ibi tí àrẹ̀mú pọ̀ dé tó ní owó dé irú mọ́tò mi ó lè rà fún ọkọ̀ má bójú ẹ̀yìn. nígbà tí ọba wa mọ Monday ó yẹ kó lè gbé fóònù rú wa. àrẹ̀mú tẹ́ bá bá a tínú ẹ̀ bá dùn dáadáa tó yẹ pé yẹ̀ sí pé ẹ bá a gàgán gangan àrẹ̀ máa fún yín five million tó ní bójú wẹ̀yìn. sẹ́ẹ̀tì àwọn ibd nù. Hmm. àrẹ̀ mo pọ̀ gan-an. a jẹ́ pé sẹ́ẹ̀tì àwọn ọmọ bá kà nù. ọ̀pọ̀ òbí kú bá náà sẹ́ẹ̀tì. <laughs> àrẹ̀mú bí pàrọ̀ àrẹ̀mú ẹ bá mi ṣe mọ́tò mi mo travel. mo ti gbọ́ tí má ti rí àrẹ̀mú. ẹ ẹ ẹ àní mo ní láti rárẹ̀ kí ni. ẹ jẹ́ wọ́n mi tí wọ́n jọ mi ṣe jẹ́. ẹ mi mọ̀ ṣe. máa fọ́ọ̀sì mi. ẹ fọ́ọ̀sì mi mọ̀ ṣe. mi ò pé mọ́ mo ṣe wà ah. mo ní láti rárẹ̀ mú yìí ti ẹ̀ mú pàṣẹ mú kálíkì gan mọ́ tí màá rárẹ̀ mú yìí lè mọ́ yìí lè mọ́ yìí lè mọ́ hmm. àrẹ̀mú tó yẹ pé tó tó yẹ pé ẹlójú àwọn ibd lọ ibd gangangangangangangan ó tó fẹ́ kó tó gbójú tó bọ̀kàn lè tẹ̀ ẹ wá tó sọ pé àrẹ̀mú tó juru wọn lọ máa ṣe ọkọ fún yín ẹlójú ọmọ bá kà lọ máa ṣe ọkọ fún yín ẹ bá mi ṣe màá wá gbé yín lọ́dà rẹ̀. àní mo ti dáńdíkà. màá gbé yín ẹ ti dáńdíkà. mo ti dáńdíkà yín mọ̀ ń pasẹ́ yín mọ̀ sẹ́ àní mọ̀ ń pasẹ́. mo bá ti gbọ́ ti kú. ṣẹ̀ṣẹ̀ ní ilẹ̀ máa dùn ṣẹ̀ṣẹ̀ agbọ́ ti kú dùnnú. ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀ máa ń dùn ṣẹ̀ṣẹ̀. agbọ́ ti kú yọ̀. ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀ máa ń dùn ṣẹ̀ṣẹ̀. tó bá ti gbọ́ ti kú. ṣẹ̀ṣẹ̀. hello hello brother how are you are you living around here. hey thank you wọ́n ní pé ọ̀nà kan àgbà tí ó lè sí north carolina yes mo fẹ́ lọ síbi mo fẹ́ lọ ra suya wọ́n láàbùkí kan wà ń tó ń ta suyo aláta suẹ́suẹ́ when I leave mo lọ sí New York okay. when I New York mo lọ sí Chicago lọ́nà bíbá iná. yes after Chicago I enter Texas. Texas. yes right. when I leave Texas I enter Mexico. Mexico. Yes. Texas. Yeah, from Texas, Mexico. Okay. When I leave Mexico, I enter North Carolina. No. From North Carolina, you know, he's not far from South Carolina. Mm, ẹgbẹ́ ara wọn ló wà. God bless you. Okay. When I leave there, then I now enter. Have you been to Delaware? Mm -mm. You've not been to Delaware? Mm, oh my God, you are amazing, my brother. Okay, oh, you are amazing. This is my first time in America, mm -hmm. and I want to disturb America. Okay. First time in America, disturbing America. America. First time in America, this time in America first time in America he said what he said what eh, she gonna talk to me in America I told you I eh, kàn eh, ah, waste the time look at this man I show you who I am wait for me you I'm show you who I am first time in America I was in this in America first time in America this in America first time in America. Haven't they stopped in America? Hey, first time in America? They stopped in America? First time in America? They stopped in America? Àrẹ̀mú, ṣé bó o la lálàá eré? Mo ṣe lánìyàn o, bí mo ṣe lánìyàn ṣàánú mi o. Àyà rẹ wá ń já. Àwọn ń já o. Wo fọkàn rẹ balẹ̀, àáwádìí, n tó bá rú ni lójú, àábì ilẹ̀ léèrè o. Ifá rọ̀ wá, Ọ̀rúnmìlà rọ̀ wá, Ifá tó o bá ro kókó dé. Ọ̀rúnmìlà tó o bá rọ̀ ṣàkó o bọ̀ ìwọ láwo èmi lọ gbẹ̀rì iwájú ọpọ́n o gbọ́ ẹ̀yìn ọpọ́n o gbọ́ olùmúlọ̀tún ọlọ́kànràn ló sì àárín ọpọ́n ìta gbangba òde ọ̀run ìbalẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́ yẹrí alápò ìwà má fi repe bí má fi ibi péré má fòlòlò fọhùn bó bá ṣe rí ni kó wí wàá lòdèrè ta. kí ló dé tó ń ṣe yan bí ọkà báyìí. o sì wá kókò sókè bẹ́ẹ̀ ni pé nǹkan mi ṣẹlẹ̀ àkókò kú rẹ ló tó àkókò kú ni ó kú ni o alẹ́ ẹ ẹ má fàwàdà ṣe yẹyẹ wọn ti kú ah. mo wá sọ̀rọ̀ yìí láti wá solution dẹ̀ sọ́rí màá kú ní àsìkò àkókò kú mi ló tó ẹ má sọ̀rọ̀ báyìí nà ó. ṣé wọn wá mọ ṣé wọn mọ tí mò ń ni àbí ifá sọ nǹkan wọn mọ sọ nǹkan mi ni olákòókò kú rẹ ló súnmọ́ ọdún yóò lè kolẹ̀ tó fi kú ah. nítorí wínú. ẹ má ṣe bí alẹ́ bí ah, ṣe sọ̀rọ̀ báyìí àgbọ̀n kúyọ̀ kan tó sọ pé máa kú gan inú ò lè dùn. ìrọ̀ èmi ò ṣàgbọ́ ti kú. ó yẹ kó o ti mọ̀ pé ó kú. ẹ wo àlébi oṣù ẹ má fàwàdà ṣe yẹ̀yẹ́ o èmi ò tí ì ṣetán kú o. àlébi ah. oṣù ẹ bá pa bí dàgẹ́ sọ méjì rè. ibi ah, ikú là ń sọ pa èyí. sọ olówó ni. ẹ mo ti gbádùn owó yìí. ọdún mélòó wa mà tó fi lówó. ìjọ mo bẹ̀rẹ̀ sí ní náwó ọ̀hún náà kò tí ì tẹ̀jọ́ bí ọdún mẹ́sàn-án àti kọ́kọ́ lọ. aláìmoore ni ọ òní owó fódìdí ọdún mẹ́sàn-án o sì mọ bí wọ́n ti mú ọ débi ńgbà tí sọ́tọ̀ǹdé ò mú ọ débi aṣọ rẹ ti bu lẹ́yìn báyìí o ti ya ọ̀nkẹ́ńbìnì láàrin àwa aṣọ ọdún olówó wa là olówó tán o sì ná owó ọ̀hún fún ọdún mẹ́sàn-án. ẹ bá mi wá pọ̀ tẹ́ máa bá mi ṣe sí mi ẹ bá bẹ́ẹ̀ ṣe máa bá mi rè níwọ̀n ẹni mi ò fẹ́ kú o. <laughs> gbẹ́jú rẹ sọ̀rọ̀ àbí rìnnúà rìnnúà lọ́ba wí ọ̀gbádùn rárá gbóná àmọ̀ràn tẹ́mi ò fún ọ rè gbogbo àwọn tó bá kù tó bá ṣoore fún lọ́rìn máa ṣoore fún wọn o torí ọdún yìí ò lè kolẹ̀ tó fi kú o wo o tún lè wò sùsùn ọkọ̀ tó o bá wònú ọgbà rẹ tó o nírú rẹ o lè kọjá sí Kotonu kọ́ lọ́rìn ráàyè tó tóbi jẹ̀yìn lọ ọmọ àwa lọ kílọ̀bù kiri lọ́mọ náwó lọ́mọ ṣe bó ṣe wù ọ́. èmi ò sọ fún ọ nígbà tí mo gbé ọṣẹ fún ọ bíi tí mo ní ọlá kòkó àpòní kí ni wọ́n fà kòkó ṣe ṣe bí wòó la. àrẹ̀mọ́ ọmọ àkànkẹ́ àbí kí n ṣe báwọn wọ́n jà yá mọ̀ fọkàn rẹ balẹ̀ o ti la. Ah. sórí àwọn ìsìlẹ̀ méjì tó o kó wá nígbà tá a parí rẹ̀ tán n tó dìrì o ọ̀sẹ̀ ló ń wò lọ́wọ́ mi yìí. Ah. mo dúpẹ́ mo dúpẹ́ bàbá ẹ ṣé. ó lówó jajé lọ torí béèyàn bá lówó jajé lọ ó ti bọ́ sẹ́yìn àgbénu eh. ọmọ sàn ní ọmọ aládé ọ eh. lówó jù lọ ah. èmi mo wí bẹ́ẹ̀ gbé kan lẹ́kan lèmi èmi ò dẹrù dùgbẹ̀dùgbẹ̀ lọ́jà dùgbẹ̀ òun là ọgbọ́n tí ẹni tó mọ̀ wá wí ó ní bẹ́ẹ̀ yẹn ó bá láàbí ó bá yìí débi kò ní là. ta ló sọ fún ọ pé ọ̀là rọrùn ọ̀là rọrùn o èèyàn ó múra sí ni. ń gbà lọ́ọ̀ mi. àmọ́ sọ wá rọ́ṣẹ tó ń wò yìí kọ̀ǹkọ̀ méje ló lò kọ̀ǹkọ̀ méje ń ó sì wẹ̀ láàrin wákàtí méje ọ̀bọ. Oh, tọ́ ọ bá wá wẹ̀ tán ìwọ hàn wo nǹkan tí ó ṣẹlẹ̀ ọ́ gbàlejò àlejò ó de o. wákàtí méje kọ̀ọ̀kan méje kọ̀ọ̀kan méje wákàtí méje kọ̀ọ̀kan méje wákàtí méje. Ah, ẹ fà kókó lẹ ah. ẹ fi ta kókó lẹ bí kejì ló. Ah. àló lówó. nígbà bá ti lọ kí mo tẹ́ fà kókó ṣe ẹ fìyẹ́ lé bàbá. ọ nílò àkókò. ẹ fà kókó lẹ tó kò jù báyẹn lọ kò jù báyẹn lọ pẹ̀lú yìí màá máa rí yín bá mí ní wà ah! yìí. àṣẹ. <laughs> ní wọ ọjọ́ lọ rè kú gẹ́gẹ́ ní o ṣe pé ọ padà kú gẹ́gẹ́ ni gẹ́gẹ́ báyìí pàmò tẹ̀ ṣe pé ọba kú gẹ́gẹ́ sínú ilé sọmọ pé yóò tún da kọ́mọ́ ṣe pé ọkọ̀ ni ó tún padà pa ọ́. Ah! ẹ kò síbi tí ò lè gbà wá àbà pé àwọn òsìlè tó mú wá bí àwọn méjì tó mú wá wọn eh. àwọn náà rọjú ni wọn rọjú ni wọn náà rọjú kú jẹjẹ ni ah níta má sọ fún yín lọ bí èèyàn bá lóun ó là òun ó là òun ó lówó ọmọ pọ́n láti wọ̀ tán nígbà tí wọ̀ ti ń wá bí ọba kọjá bẹ́ǹsì tí ọba ń ta àwọn Mercedes àtijọ́ làwọn èmi náà lè ṣerú tí wọ́n ṣe yìí àwọn ń àtúbọ̀tán ni àmọ́gbà tẹ̀yìn bá délé aláwo ẹ ò ní farabalẹ̀ bàbá èwo láṣẹ tí ò ní yọ̀yàn lẹ́nu èwo láṣẹ tí ò ní yọmí lẹ́sẹ̀ sílẹ̀ bí ìyá ti ń jẹyìn o lẹ́yìn ó mọ̀ra kókókó mo fẹ́ là mo fẹ́ lówó ọ̀ọ́kù jẹjẹ o ọ̀ọ́kù jẹjẹ o má ṣe nǹkan tí ó bí mi nú o sórí tí wọ́n bá tún kalẹ̀ bí oṣù lẹ́ẹ̀kan wọ́n lọ ní ìrọ́kẹ́ fábáì ọkọ̀ọ̀kan máa wò bí Oklahoma báyìí ó ti rírí àwọn sùúrù burúkú kan báyìí bí mo wọ́n ṣe máa ń rí rè ọmọ wò báyìí ni ọyọkùn báyìí kò tó débi ni Ah, ah, báyìí gbẹgbẹgbẹ bẹ́ẹ̀ bá ti dínú sáré yìí báyìí ẹ mọ̀ wá bẹ ibi ìlẹ́mọ̀ jíbọ̀ bẹ́ẹ̀ bá wùwà tí yóò dá tán tá a bá sọ wípé báyìí ṣe rèé o bẹ́ẹ̀ ṣe ṣe rèé o ẹ wàá padà wá ẹ tún fẹ́ kóyàn sí yọnu ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ní kárì ní wọn kí láàrì ní wọn. lọ́rọ̀ ikú jẹ́jẹ́. ọ̀rẹ́ mi gbà mí gbà mí gbogbo tó ń ṣe lè sinmi lẹ́nu ọjọ́ mẹ́ta ìkọjá òye mi tí n bá sùn báyìí tí n bá máa jí tí n bá máa jí báyìí máa lálàá ni tí bá dẹ̀ bá lalaba ikú màmá ó ṣe náà fi kú lé mi kiri tí n bá kọ́ra fún lẹ́gbẹ̀dẹ̀ bá pé kí n kọ́ra lọlẹ̀ báyìí kí n sùn báyìí ìṣe ni kú máa yọ sí mi ọ̀rọ̀ yìí ti kọjá òye mi o mo wá pé kí ni mo lè ṣe máa lọ bá alẹ́ bí oṣù pé alẹ́ bí oṣù pé mo tó ń ṣẹlẹ̀ yìí o kó má wò mí ràn pé kàn báyìí báyìí ló ń ṣẹlẹ̀ alẹ́ bí oṣù ni kéwìn lọ máa pé kí n lọ ṣe wíìlì mi lẹ̀ torí pé kàn tó ń ṣẹlẹ̀ ah ẹ̀rù bà mí o mi ti fẹ́ kú o ilé ayé ìdójú báyìí mi ti ṣetán kú o. àmọ́ dúró ó dẹ̀ dá lójú pé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó máa ṣe fún Alibi Oṣù ló ń ṣe. Alibi Oṣù gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ni mo ti rán lọ lórí ìlú mo dẹ̀ tún ra nǹkan tó yẹ kí n rà fún un mo tún rà fún un mo ń tọ́jú ẹ̀ mo ṣe ń kẹ́ ni mo ṣe ń gẹ̀ ẹ ilé ẹ̀bi tó kọ́ dégún níbi tí mo ti bá dé lé ẹ̀tọ́ nǹkan lọ́wọ́ gan dé hmm. so lẹ́yìn tó ń ṣe gbogbo ilé ló tún ṣe ń sọ kó máa kú. tó ń sọ fún mi nìyẹn. Hmm má fẹ́ kó fọkàn rẹ balẹ̀ ibi tí màá pẹ́ wà náà ni màá gbẹ̀ wà ó tún níbì kan tí màá mú e lọ tó tún le ju ti ọ̀dọ̀ Alébíoṣù lọ níbi tí wọ́n ti ń fi abẹ́rẹ́ gúnyán tí wọ́n ti ń fi owó aláǹtakùn wo tó bá débẹ̀ wàá kan sára sí mi do ṣé torí ẹ ló ti wá sáré rù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ikú la pé. fọkàn ẹ balẹ̀ kò sí kú kankan lójú ẹ wo lọ gbọ́ tiwa jẹ́ ká ṣe fàájì jáde. gbọ́ tiwa. gbọ́ tiwa <laughs> àbẹ́ ẹ máa wọ́n mọ̀ ọ́lẹ́ yìí ọ̀rẹ́ alẹ́ bíi oṣù yìí kú wo kò sí kú lójú ẹ fọkàn ẹ balẹ̀ ẹ lọ gbọ́ tiwa. tàsìkò rẹ bá tó ìwọ gan àmọ́ náà make you no dey come here come dey show crazy nice. Later you dey wan. Nice arabalele. lásìkò mi bá tó ìwọ gan amọ̀nà make you no dey come here come dey show craze ọ̀nà ọmọ máa gbéra you go yẹ ram na ọmọ pẹ́ agbowó pa ó máa dùn ún gbangba ṣé you no go like the boy na. ayé wo ló kù tá àti ìjẹ náà. kò sáré.

díẹ̀ ní sọ́láṣọ́ díẹ̀ ní sọ́nirú. àsúré tètè ó kọjá lé arìnrìngbọ̀nà yẹn ò lè sùn sọ́nà igi gogoro mágùn lójú. bàbá Fákànlé o. láti wò. bàbá Fákànlé. bàbá Fákànlé o. ẹ <laughs> bàtà. sí ní àgbà. ẹ sà ó ti tó oṣù mẹ́ta tí bàbá Fápọ́nlé ti kú. ẹ wọ́n ṣe kí ni bàbá Fápọ́nlé ti kú. kí ló pa wọ́n. ẹ sà kí ló máa ń pa ẹ̀dá láyé ìlú ikú lọ kí adófìlà ẹ̀ lè ká ló gbé kúdè ọjọ́ kan báyìí la máa kú nítorí pé gbogbo wa báyìí la dágbádá ẹ̀ kú kó lè ẹ̀yìn á kú ẹni tí bá sọ̀rọ̀ àsúré tètè ò kọjá lé. arìnrìngbọ̀nà yẹn ò lè sùn sọ́nà. igi gogoro mágùn mi lójú òkèrè láti wò. bẹ́ẹ̀ni nọmọ mi kò dénú ọlọ́mọ. Kotikuyo kò mà sí. Bẹ́dà ṣubọ́jì kò dúpẹ́. Agbótikúyọ̀ kò mà sí. Ìwà la gbọ́ bí ìwà dúpẹ́. Agbótikúyọ̀ kò mà sí. Kórì inú mi má bà tòde jẹ́ o. Agbótikúyọ̀ kò mà sí. Ìwà hama ló má má ṣòkí gbẹ́ẹ́ ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkì gbẹ́. tó bá kan wájú sí wọ́n ní o má ṣe o ṣe àwọn tó ṣe lọ́jọ́ kìíní àná ohun tójú wọn rí ojú tiẹ̀ máa rí lẹ́nu. Oh, Dome sola soroja Díẹ̀ ní sọláṣọ díẹ̀ ní sọnirú àsúré tètè ó kọjá lé arìnrìngbọ̀nà yẹn ò lè sùn sọ́nà igi gogoro mágùnmí lójú òkèrè láti wò. Ooh, ooh, Bellama, Bellama, Bellama. Báwo tí kú yọkọ̀ ò máa sí? Bẹ́dà ṣubọ̀ jí kò dúpẹ́. Àgbo tí kú yọkọ̀ ò máa ò máa sí. ìwà ọmọ ló mọ́mọ́ ṣòkìgbẹ́ ìwà ọmọ ló mọ́mọ́ ṣòkìgbẹ́ tó bá kan wájú sí ẹ. fẹ́ ní fọ́rọ̀. tó bá kó wájú sí ẹ kó tá kó tá kó tá tó bá kọ̀yìn sí ẹ.